ìlànà ẹlẹ́nu ti mẹ́kọ̀ọ́ jáde wípé ẹni tó dẹ́sẹ̀ tí ó tọrọ àforíjì direct láti ní ẹ̀mí ẹ̀dùn tọrọ àforíjì táwọn èèyàn kan wá ń tọrọ àforíjì fún ọ̀dọ̀ Ọlọ́run wọn lọ́dọ̀ wọn lè gbà àforíjì rẹ̀. Ọlọ́run lè gbà á. torí bí wọ́n jẹ́ mú gbígba àforíjì mú ìwé ìjẹ́wọ́ táwọn ọmọ jẹ́wọ́ fún bàbá ní ẹ̀kọ́ tàná pé àbáná istaghfir lana bẹ̀nà bẹ̀nà إنا كنا mo bá tiẹ̀ bí wálé rìn rí pé ǹjẹ́ ní àwọn ọmọ wọ̀nwọ̀n yìí ìyẹn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n anábẹ́wá Yusuf tàbá bí wálé rìn pé ńjọ́ tí wọ́n ti dẹ́sẹ̀ yìí sí wọ́n ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àbí wọ́n tọrọ àforíjì ìdáhùn ni pé wọn gbọ́dọ̀ má tọrọ àforíjì ṣùgbọ́n àforíjì yẹn ò ìyẹn làwọn náà fi yá tètè mọ̀ pé àfikọ́ yà lọ ẹni tí ó sì jọ lọ náà ni pé káwọn jẹ́wọ́ pé àwọn ṣe ní tí àwọn ṣẹ̀ lóòótọ́ wọn ò jẹ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ń fọwọ́ bò náà ni ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé bàbá náà wá ṣe àdúrà fún wọn àdúrà akọ àdúrà abo àdúrà ń bẹ akọ àdúrà lè tí ó jẹ tọ́lá ọmọdọ́mọ rẹ ní tó máa jẹ lọ akọ àdúrà ó búlù wọn anábì yakubu wa tọrọ àforíjì fún wọn lẹ́yìn wá gba náà ó tún wá ní màá tún lọ sí àkókò tó dára jùlọ téèyàn ti máa bẹ lọ́hùn ibi kọ́lọ́hún kó forí jíyàn kó sàmójúkúrò fún níyàn jùlọ màá wá sẹ̀sà àkókò náà fún yín ló fi wá sọ pé sáwùfà astaghfiru lakum. ọ̀rọ̀ sáwùfà astaghfiru lakum. jẹ́sẹ́ tí ànábì Yakubu ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ tán ilé wa tòrò ànábì Yakubu wa múra àwọn ọmọ náà múra kìtàkìtà báwo la dì wọ́n ní ànábì wa Yusuf tó fi ránṣẹ́ sí wọn tí wọ́n fi kẹ́rù ó tó two hundred kms ó tó ọgọ́rùn-ún méjì nǹkan àgbọ̀n ó sì tó bẹ́ẹ̀ náà dídé ìyẹn two hundred ń bọ̀ wá ìyẹn one hundred ń bọ̀ wá ninety to eighty to ninety ń bọ̀ wá àwa ní sọmọ pé wọ́n kẹrù wọ́n náà sì mọ obìnrin bí ṣe dirù kì í sọkùnrin nìkan ní lòdì mẹ́wọ̀n wọ́n náà mọ àwọn ìyá lọ́mọ àwọn sì máa bímọ jà wá lọ yóò dẹrù tiẹ̀ yóò dẹrù tọmọ ẹ gbogbo wọn yóò dẹrù wọn kọ̀ọ̀kan ràkúnmí dẹ̀ ni ó lóṣù wọn tó lè gbé wọn wá múra kìràkìtà ah, ní abábí wálé rè kọjọ́ mélòó ní àfipalẹ̀ mọ́ wulẹ̀ wá díẹ̀ lọ́mọ mọ̀ yí pé wọ́n mọ kájú torí inú ìyà ni wọ́n wà hmm. mẹ́bàá ni wọ́n wá ní ìlú kan ńlá kan ní ìsìn tí wọ́n nínú kọ́ wá lọ́túnla àbí kọ́ ọmọ lónìí mo rò pé akílẹ̀ òwúrọ̀ àfa òun mi rántí àfa kan ńgbà tí àlejò kan wá wá tí ń lọ wọ́n wá ní bàbá ẹ máa mú mi lọ bàbá ni ẹ ò ní tíkẹ́ẹ̀tì ò sì ní fíìsà ó ní ẹjù mi nù ṣáǹtọ̀ yín ẹjù mi sínú báàgì kẹ́ẹ̀dì mi kẹ́ẹ̀ka wọ́ọ̀ṣì ẹ̀kẹ́ bá dénú bí ẹrù bá wà máa mi ń bẹ̀ yín ara sí máa mi ń bẹ̀. iná ni ló fi jẹ́ kí n sọ fún wa yìí pé tọ́ba ń béèrè pé ijọ́ mélòó ni wọ́n lò tí wọ́n fi palẹ̀ mọ́ ọjọ́ tó kéré ló jẹ́. ọjọ́ tó kéré ni. especially anabi Yakub alayhi salatu wassalam ẹni tó fẹ́ lọ tó fẹ́ lọ rí ayọ̀ tí ń retí pé òun láfẹ́ rí kóhun tó kù láyé àwọn ni wọ́n máa rọ̀ṣì jù àwọn nọ́ọ̀sì lálásẹ̀ inú bẹ́ẹ̀ nìkan bá fẹ́ máa ṣe kíní ọ̀wọ́ ọ̀jú ẹrù ilé ńlẹ̀ ni ó já lọ o yẹn ni pé fast fast iná ni journey náà gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n ẹrù pọ̀ wọ́n wá múra wọ́n ti gbá wọ́n dàgbà wọ́n wá gbéra wọ́n wá ń lọ kẹ̀ kẹ̀ lójú ọ̀nà kẹ̀ kẹ̀ lójú ọ̀nà ó dìbò ó di Mísírì wọ́n lọ Mísírì láyìn ní físà ṣùgbọ́n físà ti wà torí pé ọmọ wọn tó pè wọn náà ni president nígbà náà wọ́n wá ń lọ wọ́n ń lọ ṣùgbọ́n kùránì òrojọ́ bí wọ́n ti lọ fún wa ṣùgbọ́n nǹkan ṣẹlẹ̀ lójú ọ̀nà tó dájú sáká èèyàn bá rìn seven hundred kilometres ọ̀wá nìkan ò ní sẹ́yìn láyé òde òní gan bá gbé káàtọ̀ dáa jùlọ lọ́wọ́ ọ̀kan kankan lọ́nà bí ó ti mọ ní ọmọ ọkọ̀ ẹ̀ lè má bàjẹ́ o ṣùgbọ́n ó rí ó rí ya orí ìrìn àjò ọbọ̀lọ̀ má rí ya lórí ìrìn àjò ọmọ ya mílíọ̀nù gẹ́gẹ́ bí píríncípù rẹ̀ nù gbèsè ayé rẹ̀ tó bá fẹ́ lọ́rin àjò yá dìyàmọ́ sọ gbọ́ mi báwọn ọ̀fẹ́ lọ láti bíbá yìí lásán sí Òṣogbo àbí sí Lagos kó páàkì ìyàmọ́ báàgì rẹ̀ tó bá wá rí yà kò ní jọ ẹ lójú ó tiẹ̀ gbọ́dọ̀ má rí yà ẹlòmíràn máa rò pé ìyà ni pé kí mọ́tò ọba jẹ ní kọ́kọ́ ìwọ́tọ̀ lọ́wọ́ kọ̀máṣíà ọkàn ya tiẹ̀ náà ọ̀bọ̀dọ̀ mọ́kàn nínú kí mọ́tò ọkọ̀ aṣọ rẹ̀ kọ́ yà á nínú kí o sọ̀kalẹ̀ kí o ti stay má ṣòkòtò rẹ lẹ́yìn nínú kẹ́ni tó jókòó tí ọ lẹ́gbẹ̀ẹ́ kó jóbìnrin orí nǹkan àdánwò nìyẹn o nínú kọjá sí pé ẹni tí ń gbọ́ pàápàá lójú ọ̀nà lójókòó tí ọ nínú kẹ́ máa lọ́nu mọ́tò káwọn kan ó túlẹ̀ nínú mọ́tò fún yín kó wọn máa rùn ẹ̀kẹ́sàrí wáyé dáhùn ni ọ̀bọ̀lọ̀ máa rí tọ́ba tó sọ̀kalẹ̀ náà ó lè má tètè kún kó dún gáràjì Òṣòdì eh, ẹ̀kan seventy two òṣòdì three ìdánpẹ́ wá òṣòdì òṣòdì èkó mọ ọba wọ ọbẹ wọn ó sọ pé àwọn tó wà ní ọkọ̀ pérò ni wọn wọn sì ṣèrò agbèrò ni wọn kó lè bá wọlé ni nígbà tó wọlé tán tẹ́rì e gbèrò mẹ́ta wọlé tẹ́nì kan mẹ́ta gba ah, mo fẹ́ ṣe fún sáré kò lè ṣe fún sáré o kì í ṣèrò ni o kó fi pèrò wọnú ọkọ̀ ni ara ìyá bẹ̀rẹ̀ mọ́ wàá sọ pé yéé olórí burúkú lẹ́yìn mọ́ wulẹ̀ pé yéé ara kíni ara ìyá rẹ̀ àjò ni o. bó ti wulẹ̀ kọ́ lọ́lá tó tọ́ba wà lórí ìrìn àjò ó tèsì ẹ̀wà anábì náà ti sọ bẹ́ẹ̀ fún wa sọ́nà ó ní àsáfárú kéta àtún mìíràn kéèkì ni àmọ́ tó eh, kéèkì ó gèjẹ ọ̀gbọ́dọ̀ má jẹ eh, ó gèjẹ ni má jẹ bá ti wá báyìí èèyàn ọ wà ní sùúrù tó pọ̀ àwọn tó gbéra pàdé ìyá àjò èèyàn bá jẹ́yàn nìkan èèyàn kàn báwo wá ẹni tó bá mú ìyàwó lọ́wọ́ àtọmọ ẹni tó travel lónìí nìkan òun náà má pé yàtọ̀ ń bẹ láàrin travelling rẹ níwọ nìkan àtìgbà tó mú ìyàwó àti ọmọ lọ obìnrin mọ lójú ọ̀nà ọkàn ọkàn ibi ẹ ti ń tẹ́ máa fẹ́ ilé ọgbọ̀n fẹ́ ṣe fún sáré ntí fún jẹ́sí pé kìtì náà sọ pé wọ́n ṣe fún sáré lásìkò yẹn kan kí wọ́n jọ ṣe papọ̀ irọ́ ni o báyẹn ni o báwo wá lẹ́ni tó wá kó èèyàn eighty sí ninety lẹ́yìn kí lọ expect ah baba ńlá tèsì ni wọ́n jẹ́ o wọ́n máa ń lọ lójú ọ̀nà Al-Kùránì ọ̀sán ní tẹ́sẹ̀lẹ̀ ṣùgbọ́n àmọ̀ pé mẹ́wàá ṣẹlẹ̀ lójú ọ̀nà èyí tá a fẹ́ mọ̀ náà ni pé ńgbà tí wọ́n délé ńgbà tí wọ́n wá délé tí wọ́n fẹ́ délé ìbẹ̀ ni ti gbé wa fún wa tó bá lọ kàwé báyìbù nísìn yọ ka gbogbo wọn pàdé ìràbá yìí lójú ọ̀nà wọn pàdé ìnàkí mẹ́ta wọn pàdé kìnìún kan lójú ọ̀nà gbogbo ẹ̀ ka fọ fún ẹ torí tàn Yusuf ni wọ́n á ní èmi tó rọ́rọ̀ ọlọ́run ní ó fún yín nìkan sọ ẹnìkan náà ọkọ̀ nígbà tá ọwọ́ akọ mabahasu kan afa rẹ̀ le díẹ̀ ẹ̀ mọ́ṣírífù ẹ̀ le díẹ̀ ó le díẹ̀ ṣùgbọ́n kì í ṣe líle aburú là ń sọ níta mí ni pé ìlànà ni píríncípù wa lọ́ba akọ mabahasu kan nínú bahasu rẹ̀ bí ìpínpín kan nínú bahasu òun náà ní sọ fún mi o ó lóun bá lọ kó fún wa ọba jẹ́ two hundred and fifty pages tó jẹ́ mabahasu kékeré nínú bahasu wọn náà nígbà tó ń dọ́dọ̀ wọn wọ́n ní gbogbo two hundred and fifty kìíní kan lọ sọ di péjì márùn. olùmọba lọlé olùmọba bẹ̀rẹ̀ sí ṣe wàhálà pé bóòlù wọn ti ṣe kankan òun ò rí gbé sí ju fifty pages lọ òun tó ń gbé wá ní ọ̀sẹ̀ kejì òun tó submit ntọ́sẹ̀lẹ̀ mọ́ sọ fún òkè sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni o àwọn míì fẹ́ràn ẹjọ́ lóòótọ́ o ká mọ̀ bẹ́ẹ̀ o àfáà mi náà fẹ́ràn ẹjọ́ o wàkọ́lá fulani wàkọ́lá fulani wàkọ́lá fulani yọ́ sa irú kan náà sì ni wàkọ́lá wàkọ́lá makulati hìn gbogbo ẹ̀ náà nǹkan kan náà ní tó fi sọ̀kan ọkàn sọ pé wà bí mithlihi kọ́lá fulani wà fulani wà fulani wà fulani intaha wà ghayruhum ọkàn sọ méjì wà ghayruhum ó ti tó wa ìmọ̀ wàkọ́lá fulani wàkọ́lá fulani gbogbo ọ̀rọ̀ náà ni ó gbé wa wàkọ́lá fulani ilé nǹkan àfẹ́ jẹnu bá ilé ní ṣe bá sùnmọ́ ti ń ṣe nákàlẹ́ nìyẹn nákìlù ló ń ṣe copy and paste náà ló ń o bá gbé fifty pages lọ bá wọn náà bá ní ha èwo lọ sọ pé báyìí mo ní ọsọ di page márùn ó gbé fifty pages wa ó lóun á sọ yí pé ẹ dàpọ̀ ẹ kọ́ mi bóun ni màá ti ṣe ó ní ẹ jágbe mọ́ òun ó ní ẹ sọ fún yín pé ọmọ tí ń ṣe ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ àlìkìyàmà gbogbo ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ àlìkìyàmà ọ̀nbẹ́nu kùránì péjì mélòó ni musa fúlùmọ̀dínà wọ́n ní six hundred and kìnnìkan three six sixty kẹ́ni six hundred and kẹ́ni six hundred and sixty six náà ní péjì musa fọlùmọ̀dínà máa wò wọ́n ní kò jù bá ń lọ ọ̀rọ̀ ayé ọ̀tọ̀rọ̀ àlùkìyàmà gbogbo nǹkan lọ́lọ́run parí máa ń fa rọ́túná fílíkìtà gbẹ̀gbẹ̀ bí gbogbo nǹkan tá a nílò lọ́lọ́run ti sọ ń bẹ̀ amọ̀pọ̀rọ̀ nílò tọ́ ṣùgbọ́n kí ni wọ́n sọ̀rọ̀ kàn ń sọ̀rọ̀ nípa sáìdì kan nù kékeré kan tí ò jọra wọn wọ́n lọ kó two hundred and fifty pages wa tó bá wá kọ gbogbo ẹ̀ tán ajẹ́ pé ká máa ka three thousand pages nìyẹn torí ìdí eléyìí kùránì ètò tí rẹ̀ jọ bọ́ bá mọ̀yàn ara púpọ̀ tó bá ń fọkàn bá tuma kùránì lọ dáadáa yọ ọ̀rọ̀ ẹ̀ lọ́rùn láti máa sọmara láti máa mú kókó ọ̀rọ̀ jáde ó jogún rẹ̀ látara rẹ̀ wọn ló jogún jawami ọ̀lìkẹ́lìmì níwọ̀n bá tiẹ̀ ibi òní jẹ́ ti máa rojọ́ nǹkan kan lọ fẹ́ sọ sọ direct nítorí sọ kí wọ́n ti lè kọ́fà ọ̀rọ̀ kìtì tó fẹ́ sọ. So, ìdí nìyẹn nígbà tí wọ́n wá ń lọ lọ́nà kùránì ọ̀sọ́ ṣùgbọ́n gbà tí wọ́n délé ibẹ̀ láti fẹ́ kéwú lónìí wọ́n dọ́dọ̀ ànábì wa Yusuf alayhi salam ó sì dá wa lójú pé téèyàn bá ń bọ̀ gbogbo ọmọ ọ̀rọ̀ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ẹni tí wọ́n fẹ́ pàdé náà ẹni tó fẹ́ báyàn láti tó fẹ́ gbàlejò náà ó náà máa múra kùrù kẹ̀kẹ́ kùrù kẹ̀kẹ́ wọ́n ti fẹ́ dé láyé ìgbà náà sì ni kò sí pé a ti dé a ti dé kinní o a máa kọ́ọ̀lù ara yín kò sí communication ó dìgbà tí wọ́n bá tó dé báwo ni wọ́n ṣe mọ̀ pé àlejò dé wọ́n lọ pàdé ẹ̀ nílòrò òlù toll gate wọ́n ti lọ pàdé àbáwọ̀lù wọ́n ti lọ pàdé wọ́n wá ń bọ̀ lójú ọ̀nà wọ́n sà ń lọ lọ́lọ́wọ́n bá fi wá dá ọ̀rọ̀ rẹ̀ lélẹ́ nínú Suratu Yusuf aya one aya ninety nine ibẹ̀ láti kẹ́kọ̀ọ́ lónìí àwa ń sọ pé lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. دخلوا على يوسف آوى إليه أبويه فلما دخلوا على يوسف آوى إليه أبويه آوى إليه أبويه وقال دخلوا مصر إن شاء الله آمنين آوى إليه أبويه dé ọ̀hún tí ìwọ̀lú tí anábì Yusuf fi lọ pàdé wọn òun náà kó gbogbo ọlá lọ́wọ́ nígbà àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀ <laughs> iná ni wọ́n ṣe fún lẹ́fù jẹ́ sí pé ọ̀fíìsì kínní ni reception náà wọ́n ṣe fún wọn nígbà tí ọmọ ọba ń bọ̀ bàbá ọba ń bọ̀ wá wọ́n fẹ́ kó wọ̀lú ẹ wá ń yọ wọlé bí wọ́n ṣe wọlé kì í ṣe bẹ́ẹ̀ o gbogbo nǹkan tí wọ́n fi máa pàdé èèyàn lálejò náà kú lọ́wọ́ ọba náà wá jáde wọ́n wá kọrí ọ̀nà wọ́n wá lọ pàdé ẹ̀ nígbà tí wọ́n wá tí wọ́n dé ojú ọ̀nà tí wọ́n pàdé ànábì wa Yakub alayhi salatu wọ́n ní ànábì Yakub ń bọ̀ gbogbo ẹbí tẹ̀lé lẹ́yìn àti gbogbo ràkúnmí tí wọ́n fi kẹ́rù wọ́n ń bọ̀ gbogbo aráàlú náà wá tẹ̀lé ọba lẹ́yìn wọ́n tẹ̀lé ànábì Yusuf lẹ́yìn pé àá pàdé bí wọn fẹ́ wá wọ́n bọ́dọ̀ wá nítorí ìfẹ́ ọba níbi à ah, wọ́n máa ń gbowó oṣù lọ́wọ́ rẹ̀ <laughs> tó bá rí ọpọ́ wà ó lè má gba owó oṣù rẹ lọ́wọ́ rẹ ṣùgbọ́n promotion lè má pọ̀ sí mọ́ lórí àṣẹ ni àṣẹ ìjọba ni àlejò ìjọba ló dẹ̀yìn tálejò ìjọba bá ti dé wọ́n máa pọn lẹ́nu mọ́rántí ìgbà tá a lọ sí nǹkan ní mamlaka ìjọba àlejò ìjọba la wá jẹ́ ń jọ́nà ibi tọ́ òṣìṣẹ́ ibi tó yẹ kótó ọba fẹ́ lọ bẹ̀ wọ́n ṣe book appointment ni kò síbẹ̀ wọ́n kàn mọ́ alẹ́yìn ni à ń bọ̀ wá mufti aham àwọn olè sọ́dọ̀ ẹ̀ bàbá sáré fọzán wọn gbé wọn wá gan wọn wà bá wa yìí àwa ká lọ bá wọn àwọn amiru madina tó jẹ àbúrò wàlíyul ahadi sin ẹ̀gbọ́n wàlíyul ahadi sin ọ wá bá wa ni wọn gbé bàbá mọ́sínà abad wà bá wa ni tó jẹ́ pé àfa wa ni wọn. àlejò ọba dé ìwọ wa ń sọ pé àlejò gọ́ọ̀mẹ̀ntì wa ń sọ pé no wọn bọ́dọ̀ wà bá a wọ́n gbọ́dọ̀ àbá wa ń bì ìjọba ti dé tọ́lẹ̀ ìjọba ti dé kò sí nǹkan kan mo dé airport ǹjọ́ kan wọ́n fún mi ń físà kan pé kí n fi wọlé tọmọ pé tọba dé airport wọ́n ṣẹ̀ máa ṣe ọ́ lọ́tọ̀lọ́tọ̀ ni nígbà tí immigration yẹn rí físà ó dé passport ni ó dìde ni ó dìde ni àwọn ah, ní àánú nù nù ọkàn mọ̀ mi lọ́wọ́ ni ó ní ọba mọ̀ mi jáde ọba mọ̀ mi lọ sínú yàrá kan lọ́tọ̀ mo jókòó ń bẹ́ àsọ̀lá ń bẹ ní airport báyà bá. ee ọlámẹ́ ń bẹ̀ ẹ̀rọ afẹ́mi jókòó ń bẹ̀ gbogbo nǹkan jẹ lọ́wọ́ àmẹ́ gbogbo nǹkan téèyàn máa jẹ jẹ tó dára lọ́wọ́ àmẹ́ mo wá ń rí àwọn èèyàn ń bẹ̀ mo wá ń wọra mi pé a tèmi ò a déédéé tẹ̀yìn tẹ̀ jókòó a o rí a ẹni náà ń bá wọn sọ̀rọ̀ wọn náà mina yìí náà from where èmi náà Nigeria. ni èmi náà ara dúdú àwa náà <laughs> wana náà dà èèyàn wana. náà tíjọba bá pè ọ́ Baba welcome ẹ̀ tó sì gbé ọ sáàyè àwọn ọmọ wípé ọlá ń bẹ́ẹ̀ bí tí ọ wà. anábìyà kúbà nẹ́bí ni wọ́n àìsàn àtọ̀sọ́gbọ́n mọ́ ti ọbọ̀rọ̀ kó ràn wọ́n tó bá jẹ́ sí pé wọ́n bá bí anábì Yakubu léèrè pé sí bí a ṣe pàdé rẹ̀ nàbí ká má pàdé ẹ̀ bẹ́ẹ̀ yóò sọ pé mi ò fẹ́ gbogbo wàhálà báyẹn àwọn ẹni ọlọ́mìí ti máa ń ṣe àwọn anábì ọlọ́wọ̀n fẹ́ràn wàhálà bá ń tán àwọn olóṣèlú náà ni wàhálà pé wọ́n ti máa péjọ wọ́n ti máa lùlù lẹ́kọ̀ọ́ tó dé gan àwọn anábì ọlẹ́yìn ṣe báwọn kódà kọ́ bá wá bọ́ sí gan wọ́n máa kórìíra ẹ̀mí ẹ̀mí anábì Yakubu alayhi tí ìyẹn ó fi mọ̀ pé wọ́n wẹ́kọ̀ ọmọ ẹ̀dá ni wọ́n fi wá pàdé ọmọ náà wá jáde wọ́n wá pàdé wọn. ìyẹn ni kúránì wá sọ pé fàlà ń. bí wọ́n ti wá dé àbáwọlé wọn ò tí ì wọnú ìlú gan wọ́n ní bí wọ́n ti dé àbáwọlé fàlà ń máa dákọlù. àti kẹ́kọ̀ọ́ lánàá yí pé àbí ń jẹta yí pé dákọ̀ọ́lá àlẹ́ yìí kí èèyàn wọlé tàbá fi àlá síbẹ̀ ẹni tí ń wọlé àìhà rẹ̀ dáa tán ẹni tá a lọ bá náà àìhà ni ìrísí ẹ̀ ọ̀dà tán ẹni tí a lọ pàdé tó wọlé náà sọ́dọ̀ wa náà ìṣesí ẹ̀ aṣọ dáa ó dírẹ́sì dáa ààyè ibi tá a ti bá pàdé náà wọ́n tún dírẹ́sì wọ́n tún. ọ̀làmùmá dákọ̀lù àlà nígbà tí wọ́n wọ wọ́n ní àlá Yusuf àmọ́ kìí sí kọ́sìrò wọn ti di palace gan níbi tí anábì Yusuf ti lọ pàdé wọn àbáwọ̀lù àti wọ́n tó fi yá pé wọ́n dírẹ̀ sí ibẹ̀ gan kalẹ̀ pé ibi tá àkọ́kọ́ reception àkọ́kọ́ rẹ̀ wọ́n kọ́kọ́ ṣe ayẹyẹ iná pé welcome address ká tó wá máa lọ papọ̀ lọ sí inú olùpadà wọ́n ní wọ́n dírẹ̀ sí ibẹ̀ ayẹyẹ fi yá pé wọ́n tún bẹ̀ sí tí wọ́n fi pàdé ànábì wa Yakub àríṣọ́lá tó sọ ẹni tí ń sunkún lánàá ọdẹ tí ń rẹ́rìn lónìí padà wọ́n là ń gbà tí ànábì Yakubu kọ́kọ́ rí torí akẹ́kọ̀ọ́ kan pé ẹni tó wá albashiru tànà àbí tìjẹta tó lọ fún ànábì wa Yakubu alayhi salatu wassalam tó lọ fa aṣọ nù wọ́n lójú tí wọ́n fi rí iná padà nígbà tó nù wọ́n lójú tán ó dá wa lójú pé ànábì Yakubu béèrè information lọ́wọ́ ẹ̀ nínú àwọn information tí ànábì Yakubu béèrè lọ́wọ́ bashiru yẹn nìyẹn kì í ṣe bashiru o bashiru ah, kì í ṣe bashiru bashir bashir wa ìjẹta anabi akubu bilere pé bó o ni ẹni tẹ́ ẹ rí yìí bó o lórí ọlọ́sọ yìí pé ọmọ rẹ ti di ọba o anabi akubu ní ọba kílẹ̀ wọn kí a ní àfọbàṣe orí nǹkan kílẹ̀ ìfọbàṣe ó sì mọ̀ pé ìjọba máa kó báyìí ẹ̀ ń bá jọba yọ jẹjẹkú jẹ mọ́ bó ti wulẹ̀ orí innal muluka idha dakhalu qaryatan. innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu a'izzata ahliha adilla wa kadhalika yaf'alun. tí ì bá ṣe wa kadhalika yaf'aluna àmọ́ pàwọn ọba kan wà tí wọ́n ṣe expression wa kadhalika yaf'alun. wa kadhalika yaf'alun gbogbo ọba lórí báyẹn o wọ́n kàn burú jura wọn lọ ni bí kan ní wá ní burú tó dànù wọn á rí àkóbọ wọn sọ yìí pé ọba ti jẹ́ ọba bó lọ́wọ́ á jẹ́ irú ọba awolélé òun èmi ọ̀bẹ ànábì ọlọ́run lèmi fi ọ jẹ́ irú ọba owó wa ìpìlẹ̀ sílẹ̀ pàwọn ànábì ọlọ́run yìí jọba ẹ̀yin àfáyà máa gbọ́ yẹn náà ẹ̀yin tẹ́ tójú kò sí ìlú ẹ ti kú ní ibi tọ́lọ́run ẹ̀yin sí ẹ ti kú mẹ́. ẹ ti kúrò bẹ́ẹ̀ fẹ́ di kínní ẹ̀yin náà fẹ́ dàwó ẹ̀ fòṣèlú lẹ̀ fáwọn tí ó ṣòṣèlú ẹ̀yin náà máa ṣòṣèlú ẹ̀sìn tí náà tọ́ ọba ti wọ ọbẹ̀ tí ọba jẹ́ ò ní wálé dáa ò lè dé láyọ̀ dáadáa àyà ọlọ lórí rẹ̀ hadith ọlọ lórí rẹ̀ ìsìn lọ́wọ́ ọlọ lára rẹ̀ ìjẹni ọlọ́ngàn máa bọ́ kù lára rẹ̀ díẹ̀ díẹ̀ ó sì sì alábìyà àkóbọ̀ ń sọ pé bó lọ́ra jẹ́ bó ló ṣe jẹ́ bó ló ṣe jẹ́ ìwọ ọkùnrin olóòtú ọba kémi ń wá mi ò fẹ́ mi àmì ọjọba kódà nábì ọlọ́run kọ́ máa ṣiṣẹ́ ọlọ́run lèmi fẹ́ wọ́n ní bàbá wa bíléèrè pé ìwọ Bashir ṣé ẹ̀sìn wo ni wọ́n ń sìn gbà náà ah, ẹ̀sìn rẹ náà ni o kódà on preach ó sì ń ṣàdúrà ó sì ń ṣe dáadáa ah, bàbá wa ní alhamdulillah ń tó ń wá ó pé ọlọ́run kan tó ń fi ìjọba ṣe ìnì lórí ẹ̀ lásán tó ń ti bẹ́ẹ̀ náà rú bá ẹnì kí n kó Eh, eh, eh, ìjọba mọ́ ìjẹ́ ànábì ọlọ́run ká má tẹ̀sí ẹ̀ o kọ́ má tọ̀ o yọ tọ̀ díẹ̀ o ànábì ọlọ́run tó lè lè kò sì wá ọlọ́run ló fún nítorí di eléyìí ànábì wa Yakubu alayhi salatu wa salam àwọn wọlé. ànábì Yakubu wọlé wọ́n wọlé síbi tí ànábì wa Yusufu ti fẹ́ pàdé wọn ní àbáwọ̀ ìlú Mísírì nígbà tó wọlé síbẹ̀ tán àti àkóbà àti gbogbo àwọn tí wọ́n kú lọ́wọ́ kí lànàbí Yusuf wá kọ́kọ́ ṣe àwọn VIP nù àwọn VIP nílẹ̀ wá ń bí ní ìsàn pé àwa ilẹ̀ yìí àbáwá yìí. àwa ilẹ̀ yìí àbáwá yìí. àwọn VIP nù àwọn tó jẹ́ sí pé special guest ọkọ̀ọ̀kan yanjú àwọn ilé nìtánná ẹ̀yin ẹ̀dúró náà ọ̀ ẹ̀dúró náà ẹ̀dúró náà ẹ jẹ́ nǹkan kọ́ yẹn dúró àwọn ẹni ọ̀làjú nìyẹn o. ọ̀làjú ni. má ṣì àwọn àlejò rẹ bákan náà. má ṣì wọ́n bákan náà. bí wọ́n bá ṣe tó bẹ́ẹ̀ náà ni kò sí wọn kọ̀ọ̀kan hmm. bẹ́ẹ̀ bá ṣe tó bẹ́ẹ̀ ni sọ́n á wá ilé ìhì àbẹ̀wòyìnmá wọ́n kọ́kọ́ mú àwọn bàbá àti ìyá ẹ̀ náà pé yọ́yá ẹ̀yìn special guest ẹ̀ máa bọ̀ á wá nù lẹ́yìn wọn àgbà náà ẹ̀yin yòókù ẹ̀yin yòókù ń táwé fún yín ni pé wá sọ pé. ọkọ ládẹ́kùn olóhùn mi sọ. ẹlẹ́yìn fi ṣe àlejò tí ní pé ó dé kò mi sọ̀rọ̀ insha Allah. ọkọ ládẹ́kùn olóhùn mi sọ̀rọ̀ insha èèyàn mélòó ni wà ṣe ìwáwù láàrin èèyàn eighty èèyàn méjì náà ni ọ̀rọ̀ ra ń bàbá tiẹ̀ kódà àwọn àgbọ̀n rẹ̀ àti gbogbo àwọn yòókù ọ̀rọ̀ wọn pọ̀ ni orí yòókù o àti ẹ̀gbọ́n o àti gbogbo ẹ̀yìn ẹbí o àtàwọn ọmọ ọmọ o ọwọ́ sọ fún wa pé ó dẹ́kun olówó mẹ́sẹ̀ rọ̀ hmm, ẹ wọlé. olówó mẹ́sọ̀rọ̀ ìrìnsà. ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé ń gbẹ̀yẹn náà sọ fún ọ pé ẹ jà lọ ńgbà tó ṣe ìwáwù bàbá tán àti ìyá tán náà wàá gbéra ọba sọ fún ọ pé ẹ gbẹ̀yìn ló kún náà ẹ sì kí ni o ẹ kà lọ. ó ti kó ló mi sọ̀rọ̀ ẹ máa wọlé lọ. ó ní ẹ wọ mísírù gbogbo yín láyé rẹ nìkan kan sílẹ̀ ah, insha Allah mọ́fọ́lọ́run wà lùbáríkà lórí ẹ̀ torí information آمنين إن شاء الله آمنين wọ́n ní ẹ wọlé lẹ́ni tó fọkàn balẹ̀ ìlú mísírà gan fọkàn balẹ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ tí a bá lè yàn wọlé lẹ́ni tó fọkàn balẹ̀ ní pé àmín kò sí wàhálà wọn ò ní kidnap yín bẹ́ẹ̀ àmín kò sí lè mísírà nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ìjọba Yusuf ní kéde ẹlẹ́yìn fún wa ìjọba tí a sọ lè sọ báwọn wọ nàìjíríà mímìkan ò ní mìíràn airport yẹn wọ́n ti mú ọkọ̀ máa yọ ọ́ pé bóun ti ẹ̀ sì rí ìyẹn ni pé iṣẹ́ ń bẹ lọ́rùn ẹ̀yin ìjọba ẹ̀yin tẹ̀sẹ̀ ń gba tẹ̀sẹ̀ ń wẹ̀wú ẹ̀ yìí ayi iṣẹ́ lẹ gbà níjò lẹ́yìn náà lè sọ fún wa pé ó dúkò ló nàìjíríà àmì nìyẹn ẹ wọlé sí nàìjíríà ìlú àlàáfíà lẹ́wọ̀ níjò lẹ́ lè sọ. So. anábì Yusuf kọ́nfàmù pé ìlú mi mo mójútó amìnínà ẹfẹ́ jẹun ẹ̀rì jẹ amìnínà ẹfẹ́ mú ẹ̀sìnkíní ẹ̀rì mú na-efe tọ́jú ara yín ẹ̀rì tọ́jú amìnínà wẹ́dà abẹ́sìnkíní ọwọ́ òkú lọ́fà tó fi jẹ́sí pé wọ́n sẹ̀sà gbólóhùn àmì ní nàmbẹ̀ ó dúkò ló mísírà ẹ máa wọlé lọ àmì ní kẹfọkànbalẹ̀ gbogbo nǹkan tí yàn fi sáyé ẹ̀bà ń bẹ̀ wọ́n nílùú tí ọba sí amúnú ń bẹ̀ àyàn máa kókó ń bẹ̀ ni o tí ọba sí fọkànbalẹ̀ ń bẹ̀ security wọ́n máa kókó ń bẹ̀ ni ọba dé airport ní ìsìn ti nàìjíríà wa yìí èrò tí ń jáde pọ̀ jù èrò tí ń wọlé lọ lọ sí àráífà kọ lọ departure ó rí departure bó ṣe ó rí mélòó ṣe kún bẹ́ẹ̀ yàrá aráìfù wúrowúro báyìí làwọn rí ń bẹ́ẹ̀ wúrowúro báyìí nìyẹn mélòó ṣùgbọ́n lọ departure yóò kódà wúrú tó máa mú ẹ̀mẹ́ gba tí èsì ọ̀bà tó kápá yẹn mọ́ ah, ah. gbogbo yẹn yìí ẹni míì wá tó sọ pé òun náà sáti ẹ̀fẹ́ wo bẹ́ẹ̀ ṣe máa lọ òun náà wo bẹ́ẹ̀ ṣe ń lọ òun náà máa bẹ lọ́hùn pípọ́n náà kú nù <laughs> Nàìjíríà yìí mo bẹ́ẹ̀ nìkan wọ plane ní ìgbà kan tí mo jáde bóyá ǹjẹ́ Eh, amẹ́ríkà ọmọ yíbò ni ẹjọ́ ọmọ nàìjíríà ọlọ́run sákàrà rápẹ́ gbẹ̀mí ló jókòó sí so kò wá travel rí kò gun plane rí first time ẹ̀ nìyẹn mo sáré tí wọ́n wò mí lẹ́yìn ẹ̀mẹ́wàá sá pé pé mo á fura àti àbáyé ti rí àwọn jẹ́jẹ́ sí báyìí ó ti mọ àwọn wípé ah, pé kò mọ bẹ́ẹ̀ ti dé kò mọ bí wọ́n ṣe gbóúnjẹ fún wa kò mọ ibi tí àwọn gbé tí àwọn máa ṣe yọ tébù síwájú tí ó ti gbóúnjẹ síbẹ̀. Si kọ̀ mọ bí wọ́n ṣe set iná tó wà lókè tí èsì bá pọ̀ jù bó ṣe máa reduce ẹ̀ ẹ̀ bá fẹ́ máa wo fíìmù àwọn tẹ́ máa wo fíìmù lórí àjò. <laughs> kọ̀mọ́ bí wọ́n ti máa wo fíìmù bá wá fẹ́ gbé fóònù bí kan síbi kan bá fẹ́ wo bóyá bóyá plane ti ń move bó ṣe ń lọ lónà atẹ́gùn bó ṣe ń kọjá àlùkò kan ó ti kọjá àbàdàn o ti kọjá kaduna ó ti kọjá kínní ó ti dé chad ó ti dé kínní kan tí wọ́n máa wò ó kọ̀mọ́ bí si ma máa ṣe wọ́n á wò báwọn nígbà mọ́ á rí táwọn náà bá ti rí báwọn èèyàn sá filẹ̀ náà ni èèyàn sọ pé sí ràn ọ́ lọ́wọ́ kọ́ si ń sọ̀tì ẹ̀ tó ẹ́ lómiì tí ọ̀ máa ṣe yóò tàn pé òun wa ẹ̀yà náà wà á dákẹ́ jẹ́jẹ́ rẹ̀ nígbà ọ̀yá tó sú fún ẹ excuse me sir <laughs> mi náà bá wò mọ́ ọ́ tí you need oh, I need your service ọ̀rọ̀ ní ìdí ha gbogbo tó bá fẹ́ kọ́ máa béèrè tó bá ń béèrè nǹkan kan èmi náà wá láǹfààní láti bí pé kí ló ń wá lọ amẹ́ríkà gan. kí ló ń wá lọ amẹ́ríkà. ah ó ní mo sì tún béèrè pé ẹ̀sán bá ń lọ́wọ́ ó ní ìwojú òun ni mo ní àmọ́ wo dáadáa ó ní sí kí wọ́n máa jìyà kú ní ẹ̀fẹ́ ni mo ní subhanallah mi ò wulẹ̀ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ mo rí i pé bí nàìjíríà ṣe rí lọ́jẹ́ kó fi sọ̀rọ̀ báwọn ó ní sí kóun ò jìyà kú ní ni pé mo tún rí kan ní Àbújá ní nǹkan bí oṣù kan sí sẹpítẹ́mọ́ lọ kan bí ọ̀sẹ̀ mẹ́ta sí sàmì ẹ̀ ọ ọmọ Ìbàdàn ni ẹ̀yin ará ẹ̀ máa gbọ́ yẹn ọmọ Ìbàdàn ni o ọ̀rẹ́ mi tó wá fi mọ́tò gbé mi ọ wá ń gbé mi bọ̀ wá síbi tí mò ń lọ láti airport níwọ̀n tá ń gbé mi bọ̀ wá lójú ọ̀nà instead kó ń gbé mi lọ síbi tí mò ń lọ straight ó ní ẹ dákun ẹ sáà ọlọ́mọ kan wà tó ń ti dágúnlẹ̀ ní ọ́fíìsì òun fẹ́ dákun òun fẹ́ kí òun òun fi mọ́tò òun gbé ìgbé kan wọn kọ́ mọ́jẹ̀ pé òun nìkan ni ó wà lọ́fíìsì nínú bisimilá lábá lọ lábá gbé ọmọ òun bá jókòó lẹ́yìn ó di papapa báyìí ó sì pa mo sáré gbé ń wò mí àsọdá mọ èmi ò sì mọ wọn máa ń lọ lójú ọ̀nà wọn sá wọn sá mọ pẹ́ tó tó bíi ten twenty minutes ó excuse me sir ó lẹ́yìn ní Dr. Fadil ah, mo ní ṣe ah, mo ní bọ́ọ̀lù ṣe ojú ìjójú Ah, olóhùn yín gan nìyí nígbà mọ́ sọ̀rọ̀ tó olóhùn yín gan nìyí ah, mo lé mi náà ni ok kí la wá fẹ́ sọ àsìntọ́ wá sí láti bí ọjọ́ mẹ́ta ní Àbújá ni pé ó wá fún interview visa Amẹ́ríkà náà ọjọ́ yẹn ó wá bọ́ sí ọjọ́ tèmi débẹ̀ náà lọ bọ́ sí fún mo sáré pé sàn dunnú sàn fara sàn rẹ́rìn sàn tó pé ah mami gan wọn ò tí sọ fún wa dáàdi lòun kọ́kọ́ máa sọ fún náà nǹkan mo sàn kí ni ń ṣẹlẹ̀ ẹni tó wá gbé mi wá sọ pé òun tó ń wá yìí òun tó ń gbé mi lọ́wọ́ yìí òun ti lé fisa amẹ́ríkà tó ẹ̀ mẹ́jọ tí ọ̀ bọ̀ sí wọ́n lẹ̀ kan náà lọ́mọ yìí ṣe fúnra ẹ̀ ló sì pra ló ló process ẹ̀ kò gbé fún agent kankan ó yàn lọ́wọ́ bọ̀ sí ọmọ yẹn mo bá ní mo ní ah mo ní kí lórúkọ ọ̀dà orúkọ ẹ̀ mo rí pé mùsùlùmí mo ní ah bó ló ti wá máa ṣẹ̀sìn bẹ́ẹ̀ báyìí ah ó ní ṣe ah tẹ́bi ọ̀bà pààyàn lèèyàn máa rẹ̀ ṣẹ̀ṣẹ̀ o ẹ wò ó tẹ́bi ọ̀bà pààyàn lèèyàn máa rẹ̀ ṣẹ̀ṣẹ̀ o ó ní ọ̀rẹ́ ẹ̀hún kan bẹ lọ́hùn tó ti dọ́hùn tó yẹ pé olóhùn ṣiṣẹ́ gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan tó fún ẹ ní fisa yẹn ó ní ṣùgbọ́n òun níyàwó ń lọ́mọ ó ní kọ̀ka ó ní ìyà gidi ni ọlọ́run ẹ̀hún tí wọ́n ń bẹ lọ́hùn yẹn ó yàtọ̀ fún òun pé nígbà tó ń sọ pé ó ti bọ́ sí òun ti fún òun fisa yẹn wọ́n sọ fún yín pé ó pe òun pé ó bọ́ kúrò nínú pé ó ní bóò tiẹ̀ kọ́lé tọ́ọ̀ra ká ó ní pé ibi ọ̀pá ọ kò sí lamẹ́ríkà olóhùn sọ bá ń fún olóhùn pé olóhùn pé bóun ọba rí nǹkan kan mú wálé gan tó pé sóun jẹ oúnjẹ lásìkò tó yẹ kó wọn jẹ lọ olóhùn <laughs> ti tó òun ó níyà bíbá ìpọ eléyìí rẹ dẹ ní bẹ bá tún rí ẹ tó máa wò bọ́lá lánìí torí pé ọtọ́ kì í tó gbẹ ojú ẹ̀dá ó tún lo gíláàsì ẹ̀ pẹ́ńtó ló la gíláàsì sójú ọ ti jẹun yóò nìyẹn. Ah. ǹjẹ́ o làwọn ó tó gòkè débẹ̀ ọ̀hún tí àwa náà ó lè sọ gọ́ọ̀mẹ̀ntì ní sọ̀rọ̀ yìí o arábì Yusuf ó ní udkhulu Misr. udkhulu Misr insha Allahu amin. bẹ́ẹ̀ lè jù fẹ́ wá wọ gan tí èsì gọ́ọ̀mẹ̀ntì gan wá sádùúgbò rẹ̀ tó o sì mọ̀ bó ti kọ́lé tó gbè síbẹ̀ tó tún fún ní ọlọ́pàá ó tún fún ní civil defence ẹ̀rú tó máa bọ̀ mo sọ fún ọ pé wà ní móòlù kan ìfẹ́ dákọ̀ ọ̀lù tó ní móòlù yẹn kan àwọn ọjà ńlá tí wọ́n kọ́ yẹn nílẹ̀ Yorùbá yẹn náà ni èmi àtẹnìkan funfun ó ra nǹkan òun náà lọ abájọ lọ mo wá fa àwọn èèyàn pẹ̀lú èmi wá mo pretend mo fẹ́ wò kí ni ìṣẹ̀lẹ̀ nínú òlò ó sì dá kéèyàn máa ṣe báwọn àbá sìdíkù ọmọ eré gbé bò ní bàbá ìṣeré bẹ́ẹ̀ ni ọmọ ti ń lọ mo ní ọ̀rẹ́ mi mo ní àwọn iyì ọmọ wà pẹ̀lú ẹ̀ mo ní mi fẹ́ mix mọ́ àwọn èèyàn mo fẹ́ wo kí ni ìṣẹ̀lẹ̀ mo fẹ́ mọ kí ni tó bá fẹ́ mọ kí ni bẹ́ẹ̀ lù kan lọ sọ́jà abẹ. ọjà abẹ ni ó lọ. ọmọ rú ti ń bẹ́ẹ̀ nù lóyìn àwọn onímọ̀ kọ́ wa máa rìn kiri ńbẹ̀ bí ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ńbẹ̀ ló ti mọ bí wọ́n ṣe rí irú àwọn èèyàn tí ń bẹ lọ́jà ní ojúwe torí kò sí ìrántí òní wá sọ́jà tọ́ nígbà tí mo bá wà láàrin àwọn kan mo wá dúró ó tó èèyàn mẹ́ta tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n já wọn máa tí di pàpàpà táwọn náà bí wọ́n pé boys ni wọ́n wọ́n yìí sàgbàlagbà táwọn náà wọ sọ jayéjayé yẹn wọ́n náà máa sọ àwọn jayéjayé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n máa ń segin ìkánu wá ní ah, ọbẹ̀ rí ó pè èèyàn funfun ní kíni ó ní kóhùn sí rẹ̀ ní ìjígbé aláìmọ̀tísà kìí sọ̀rọ̀ wọ́n ní ó kù sí mọ́bílà ní wọ́n sọ ti ẹ̀ tán mo ní wàán <laughs> mo tún rìn kiri mo tún pa mo tún rú máwọn kan mo sáré pé mú ọ̀la wà àwọn tó wọ́n fẹ́ gba owó fẹ́ sanwó ni o mo ní kò ní òdó sí àwọn bí wọ́n ti fẹ́ sanwó mo fẹ́ mọ̀ náà nìyẹn mo fẹ́ mọ̀ kí ni lọ wọ́n bá tún dé wọ́n sì mọ̀ pé àwọn kò gbére gbé nbẹ́ fún wa pé ọba lọ jí gbé wọ́n ni wọ́n gbẹ̀mí ẹ̀ fún ọ ẹni tí ń gbọ́ mẹ́wàá àmọ́ òrògbò ń lè jí àwọn èèyàn wa gbé lọ́wọ́ bá dán òwò ẹ̀mí rẹ̀ ọ̀bọ̀ ǹjọ́ náà ẹ̀mí rẹ̀ ó sì <laughs> kí ni yọ ọ̀bọ̀ ǹjọ́ náà kìí ṣe ọlọ́pàá tó wọṣọ nìkan là ń gbé kiri tí wọ́n bá ti lálejò àwọn ìgbémi náà ti ṣe wọ́n pọ̀ nínú ibi tá à ń lọ wọ́n ti débẹ̀ wọ́n ti máa fi mú fúnlẹ̀ pé ẹnì kankan ká ní kú níjọba bá ní mímí ni ẹni tó sọ̀rọ̀ yẹn kọ́ yọ́sọ̀nà ibi tí nàìjíríà fi lágbára dé nìyẹn ọ sọ síta ni àwọn tí wọ́n tún rẹ́rìn ìgbà ah, dọ́là sílámà àgbàdo owó ilé kì í ṣe náírà mọ́ ẹnì kejì náà tún kọjá àwọn míì tún kọjá àwọn ní à ah, kí lè sí wàá ọ̀nà ọ̀nà gbó káwọn ò gbé ẹnì kejì tún sọ báwọn sílùú wa làwa wà ìyẹn ìjọba wa jọmọ́ hmm. kéèyàn sọ bá ní àárín ọjà tá a mọ̀ pé àwọn yẹn gidi náà wà ń ra nǹkan níbẹ̀ kò sọ báwọn tí ò yọ sọ. So mo wò báyìí ká ní pé mo mú fóònù lọ́wọ́ ni nbà snap nbà yàwòrán ẹ̀ eléyìí ẹ̀ ń tá a máa report fún ìmọ̀ bàbá tún report gọ́ọ̀mẹ̀ntì náà wọ́n pè kílẹ̀ rí rẹ̀ nísìn pé ẹ wo nǹkan àwọn ẹlẹ́yìn wọn níyàn bẹ̀ yẹn ẹnìkan ń bú Jamia Islamiyya nínú ọ̀rọ̀ rẹ̀ kan tó lọ sọ́ńkọ́tọ̀ onínú Jamia Islamiyya ọláwọn student kan àti àmà fi ṣe jasus alálàmí ss ó ní abá fi lọ́wọ́ náà ń bá takò pé kí lọ́wọ́ ṣe òun ṣe ó ní gbogbo àwọn tí a máa ń ṣe olófòfó ni wọ́n wọ́n ṣe ènìyàn gidi ọ̀tá ìsìláàmù ni wọ́n ọ̀tá ìlọsíwájú ni wọ́n ẹrú ọba ni wọ́n kankan mo wò báyìí mo ní eré rẹ ò pé ọmọ jẹ́ ń pè ń jọba gbogbo àwọn ibi ní asu yunifásitì tó wà ń bẹ̀ yẹn ta ní nàìjíríà bó ṣe pọ̀ tó yìí tíjọba bá mọ sẹ́ rẹ ṣe ni kò sí fakọ́lítì kódà nínú àwọn lẹ́kítọ́rà ọbọ̀lọ́wà mẹ́ẹ̀ kò sí department kankan tí ń bẹ́nu university ọ̀yẹ́ kí àwọn aṣojú ìjọba wà mẹ́ kò ní hàn ní nínú student kò sí department kankan nínú tó jẹ́ tó jẹ́ campus tó jẹ́ abikina ń pè faculty kankan tó wà nínú kí ni tí ò ní gbọ́dọ̀ mọ̀ sí yọ wà lọ́jà ẹjẹ́ àfòsogbo ṣàpèjúwe àbíwò tàbí ìbàdàn lápèjúwe ẹ fi ìbàdàn ṣàpèjúwe ìlú ńlá nìbàdàn tí orí wo ròdì tí máa ń rọ̀ sí yẹn àwọn tẹ́ ń gun mẹ́rìnwá ọlọ́kadà wọ́n mú wọn tí wọ́n máa lò wọ́n yọ kàn máa ṣe bí alọ́kadà àwọn náà wọ́sọ tó dọ̀tí kì í dẹ̀ sọ ọmọ ìbí báyìí ínfọ́mántì ń ṣiṣẹ́ ń táwọn ń ṣe lọ́dọ̀ wá ń bàyẹ̀ ẹni tí ó bá dojú ẹni tí ó bá kó bá wọn nìkan ní ń sọ wọn ò bá wá sọ ẹni tí ó kò bẹ́mi àwọn aráàlú mọ́ kí èèyàn sọ̀rọ̀ bá ń jáde síbẹ̀ náà láti sọ pé ó dúkòó ló nàìjíríà ń ṣe àlọ́ àmì bọ́ bá fẹ́ wọlé gan bọ́ bá tíráfù jáde tó bá fẹ́ wọlé ọ fẹ́ máa wò pé sí lù mí mo sì fẹ́ wọ̀ àbí ló ń lù tó gbé rótò máa bọ̀ ọ́ pé atún ti débi wàhálà ẹnìkan wà ní Benin Republic ń bẹ̀ yẹn ẹ máa wá kí wọn bíbá jama wà náà ni ẹ yẹ kẹ́ ẹ mọ̀ ìyàwó ẹ̀ wá lè kí wọn bíbá ó ń kẹ́kọ̀ọ́ mbẹ́ mo máa ń bá fa àwọn ọ̀rọ̀ kan bákan bákan wàlá ẹni àwọn Benin Republic mélòó ni ní abẹ́rẹ́ Nàìjíríà kò fẹ́ tó stéètì kan lọ́dọ̀ wa níbẹ̀ ẹ máa ń tọ́ sọ́n Republic ah oníṣògbọ́n ìfọ̀kànbalẹ̀ ń onítẹ̀yìn bá ń lọ táwọn bá ń lọ bá ń ṣe ń lọ ní ọ̀nà bọ́dà ọ̀nà Abẹ́òkúta làwọn máa ń gbà lọ táwọn bá ti kọjá eh, ìlú ti Nàìjíríà báyìí táwọn bá wọnú ààlà ìlú Benin ó láwọn ó sì mí kalẹ̀ <clears throat> ọkàn balẹ̀ báyìí ó láwọn lè rìn inú gbóńbẹ̀ dáadáa tí ò sí wàhálà orin lọ́sàn gangan bí ẹ̀rù ń bọ̀ ọmọ òfẹ̀fẹ̀fẹ̀ ni pé ṣé ti pé ti lẹ́gbẹ̀ẹ́ mi fẹ́ dára kan so Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ̀sẹ̀ gbá àga tẹ́ ẹ̀ tẹ̀sẹ̀ gbàṣẹ́ hey ẹ̀rù ń bẹ lọ́rùn yín gan níjò lẹ́yìn náà lè sọ pé udkhulu nàìjíríà àmìnì níjò lẹ́tò sọ anábì Yusuf sọ fáwọn ará ilé tí wọ́n dé pé ìlú mi mórí tò mórí ṣe ó ní udkhulu Misra ẹni tí ó sì ṣe ìlú di pé àmìnì náà kò ní sùn kò ní wò ìjọba ìsùn máa gbọ́ báwọn ìjọba yìí sùn. àwọn police station ti wá máa ń sùn jù. aláì tó bá yẹ sí pé lu gidi ni o police station bọ́lọ̀ sùn. wọ́n pín ní duty nínà eight hours eight hours bó ti bọ́lọ̀ rí nìyẹn ibẹ̀ bọ́lọ̀ máa do sam kò bọ́ bọ́lọ̀ sùn lórí tébù kakọ́ gbórílé tébù pé mo gbórílé tébù náà wọ́n máa mọ́nítọ̀ nǹkan ti ń lọ. àwọn kámẹ́rà tí wọ́n máa jẹ́ pé ẹ máa ma kíní lọ kíní ń bọ̀ àìsùn díẹ̀ bàbá dé airport ní ìsìn gan bàbá ti dọ́gbẹ́ ọwọ́ alẹ́ ẹ̀rọ máa bọ̀ ní airport tó yẹ pé alẹ́ gan ni ìrìn àjò gan dùn jù láwọn ìlú mìíràn tó bá dé gáràjì tí ọ̀dọ̀ tó bá ń bíbà yìí tó bá ti ní bí aago mẹ́rin rọ̀lẹ́ márùn rọ̀lẹ́ báyìí sọ́ọ́lẹ̀ lọ́wọ́ tó bá ti bí aago mẹ́fà ò lè rọ́kọ̀ ń bẹ̀ mọ́ torí pé kò sí fọkànbalẹ̀ ilé oúnjẹ téèyàn ti ń ta oúnjẹ twenty four hours lẹ́ẹ̀kan máa ń sì bí ọba ti ẹ̀ jẹ́ gbogbo ẹ̀ nínú ìwò làwà nísìn àbí sọ supermarket kan ní sẹ́ twenty four hours ti ń gbọ́ ilé oògùn wọn ní iṣẹ́ twenty four hours ṣe é rí pé nǹkan ti ṣe wá kálẹ̀ èèyàn mọ́yà ní aago méjìlá òru tó jẹ́ sí pé oògùn kan wà tó gbọ́dọ̀ lò láago méjìlá ń sa aago kan tí ọba ti lo ẹ̀mí ló ṣe kí ni yọ bọ́ àwa rí pharmacy tààrà oògùn lọ́dọ̀ ṣe é rí pé nǹkan ti ṣe wá èèyàn làwa iṣẹ́ ẹranko ẹranko làmá bá gbé pé bọ́bá bọ́bá bọ́bá wẹ̀kọ́ okú bọ́bá sì wẹ̀kọ́ òye ṣùgbọ́n èèyàn ẹ̀mí nínú sẹ̀ríà Islam àyètọ́wáyé sí bá a ti ń ṣe yàn ló jẹ́ ká máa sọ fún wa o ẹ̀yin tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ ń débẹ̀ ẹ múra o ọlọ́run fún yín lára mú o. àwa dáwùrù tí a ní pé a ṣàdúrà fún yín a sì máa bẹ lọ́run fún yín ṣùgbọ́n ẹ̀yin náà nìkan sì dé tó torí pé àdúrà ò lè gbà tó o bá lo àdúrà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ sẹ́yìn ẹ̀yin náà nìkan ẹ ní ẹ̀mí pé ẹ fẹ́ tún kínní yìí ṣe àdúrà táwa náà ń ṣe fún yóò fi ṣe kínní yóò fi gbà tí ní pé àlejò kankan má ṣàdúrà rẹ̀ a sì lè wà láàyè tí ọlọ́run ti lè gbàdúrà tá a rò pọ́lọ́ máa ń gbàdúrà ká má rántí ẹ̀ ibi kan láwàá yìí náà nìsí gbogbo ata jókòó aláwẹ̀ ni wá ẹnu wá ti dẹnu àṣẹ a gbọ́dọ̀ mọ́sàdúrà ìlú nàìjíríà ọlọ́run bá wa tún ṣe ọlọ́run bá wa tún ṣe dáadáa dáadáa ní kọ́lọ́run bá wa kó wa bẹ̀ wọ́n àwọn aburú yẹmọ̀yẹmọ̀ táwọn rí ọlọ́run bá wa kó kó ń bẹ̀ ya rabbal alamin ya zal jalali wal ikram anábì yusuf sọ fún wa pé wa qala dukhulu misr. wa ìlú ayọ̀ ìlú oríire ìlú ìbùkún ìlú tí mo ti tún ṣe ẹ̀yin náà wá darapọ̀ máwọn olóríire nílùú mi. ọ̀dẹ̀kùnú mi sọ ìlú ṣáà lọ́wọ́ àmìnì. ọwọ́ àwọn sọ pé ó dúkùú ló mi sọ̀rọ̀ àmìnì náà insha Allah ọwọ́ ní odò kò lówó mi sọ̀rọ̀ ọwọ́ kì í ṣe aláàbọ̀ láàrin torí pé àmì nínú agbára ti ẹ̀gán ọ̀ka lọ́jà sọ pé gbogbo ń taari àṣẹ náà àtún kó lọ bọ́lọ̀ náà ni ó lè sọ pé odò kò lówó mi sọ̀rọ̀ àmì nínú ṣùgbọ́n dá lójú pòun ti túlù yẹn sí ó sì fọkàn balẹ̀ pé ẹnìkan àní wọ ọbẹ̀ kọ́mọ̀rì tiẹ̀ mú dáadáa kó mẹ́ di bá a ti ń sọ yìí àwọn tó lọ mí sọ̀rọ̀ mi láàrin náà débẹ̀ dáadáa tí iṣẹ́ tọ́ba nípa wa ti àkọjá ń bẹ̀ ntì ẹ̀mọ yìí nọ́mbà àkọjá ń bẹ̀ ṣùgbọ́n pé mo wọ bẹ̀ mi náà débẹ̀ dáadáa ṣùgbọ́n pé àkọjá ń bẹ̀ mọ nọ́mbà mo ti ẹ̀mọ ńlá kíkí ń gbà bẹ̀ mo bá lọ kíkan mi kí a àwọn kankan wà mẹ́ẹ̀ máa wù mí pọ̀ àwọn kankan wà mí ní Egypt máa wù yàn tí máa wù mí ju àwọn ìlú yòókù tá a máa gba transit lọ yẹn ẹni àléébù wọn táwọn èèyàn wa máa sọ pé plane mọ́ kéré àwọn tó bá tóbi mo lè mi ò sì tóbi ọ̀rẹ́ mi lọ́rùn ọ̀rẹ́ mi kan mo ní àgọ́ Egypt àwọn ènìyàn kárùn kún jọba yìí ni ẹ̀yin tẹ́ tóbi lẹ́ ń sọ báwọn àwa yìí tá àlẹ́ran lára yìí ọgbà mi kó lọ tún sò mí <laughs> òótọ́ dẹ̀ ní plane wọn ìtóbi lọ́wọ́ abẹ́ lọ́bẹ̀ kókò kò báyìí nígbà tó ń lọ Àbújá sí Èkó kankan ní plane tí wọ́n fi pín in lọ Egypt wọ́n ní nílá o kò amárùkú mọ̀ ń bú wọn ṣùgbọ́n bóyá àwọn òlérò tó ń kan lọ́dọ̀ wa ni a fi ń kó kékeré wa tó. Egypt arábí Yusuf tún bẹ̀ sí ṣùgbọ́n tún wá gbé sọ́dọ̀ ọlọ́run pé bí mo ṣe ṣètò èyí tí mo fi ámúnà bẹ̀ tó yìí ọwọ́ ọlọ́run ló tún wà ó ọwọ́ ọlọ́run ló wà á ní ẹwọ́ ilé ìkọ́lọ́ ó yí padà hmm. ó ó yà fi ń ṣàlá òsì bẹ́ẹ̀ torí pé information wà látàkó ìní fẹ́ ìlú dhalika bàdà torí wípé ìlú mísírà tó ní káwọ̀ yìí kìí sùn ní nìkan wọ́n máa lù lọ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yìí tí nǹkan kan bá sí wọn lẹ́yìn bí oṣù kan wọ́n pè é Yusuf ọ̀rọ̀ rẹ̀ ọ̀jọ́ mọ́ o wọ́n lọ sọ lánàá pé eh, ó dé kò ló ń mẹ́sàn. ẹ̀wọ́n lọ ní ọ̀rọ̀ ní ó dé kò ló mísọ̀rọ̀ àmì nínú àlànà káníkù wọn fi ń ṣe àlá òsì wọ́n lọ ní ó dé kò ló mísọ̀rọ̀ àmì nínú orí nǹkan orí ń fọ́ mi o ẹ̀dọ̀ ń dùn mi o nìkan ṣe mi o sọ̀rọ̀ rẹ̀ wá jọ àwọn báyìí nìsín kò sí nínú àwọn eighty something sí ninety tó kó lọ́wọ́ yẹn ẹlẹ́nu gbọ́dọ̀ gbọ́dọ̀ wà nù. abara faramu rè jẹ́ gbọ́dọ̀ wà nù wọn àbí bò ní ẹ̀ ń tẹ̀m̀bẹ̀lẹ̀ fún gbọ́dọ̀ tó wà nù wọn ẹni tí ọmọ yìí orí gbọ́dọ̀ wà nù wọn ẹni tí ò ní appreciate gbọ́dọ̀ wà nù wọn bí ọba fẹsẹ̀ kọ báyìí lásán òun ní oṣù wo lẹ̀ tó fẹsẹ̀ kọ yọ pé Yusuf sọ pé olówó mi sọ̀rọ̀ insha Allah ẹ̀bùn ọ̀lọ́wí bẹ́ẹ̀ fún wa alábi yusufu yà fi insha Allah tó bá ti wá sọ wípé ọfẹsẹ̀ kọ́ níbi ọdẹ lèpè só wọlé dáadáa wọ́n lóun wọlé dáadáa fà mo ti ní insha Allah sí èmi náà sọ pé jásí máa ń pé dandan bí ó ṣe rí ni mo ti ní insha Allah sí bẹ́ẹ̀ tọ́ eléhùn báwọn bí anábi wa yusuf alayhi salatu wa salam bí wọ́n ti wẹ́lkọ́mù àwọn bàbá wọn àti gbogbo àwọn ará ilé wọn lápapọ̀ nìyẹn àwọn náà wá wọlé lójú ọ̀nà wọn ti pàdé wọn wọ́n á mú wọn wọlé lọ báwo wọ́n ti wá ṣèjọba gbígbé wọn àti lílo wọn àti jíjẹ wọn àti mímu wọn ìtẹ́ ti máa mọ̀ pé ìjọba yìí sùn tí mo sọ fún yín wọ́n bọ́dọ̀ ti ilé tí wọ́n gbé fún wa èèyàn bíi ninety wọ́n bọ́dọ̀ wà ilé wọ́n sì tó bọ́dọ̀ máa list family ẹbí ẹbí ẹbí ìmọ̀ àti jẹ́ ninety yẹn bóyá family bẹ́ẹ̀ àbí family wọn lè má ju bíi thirty lọ thirty lọ lápẹjù tí wọ́n ti mọ̀ pé àyè tààtì ni wọ́n sì pín gẹ́gẹ́ bí nọ́mbà wọn bá ṣe pọ̀ tó ẹni tó jẹ́ kọ́ ọlọ́mọ méjì ni onírúurú tí wọ́n fún ọlọ́mọ mẹ́ta onírúurú tí wọ́n fún ọlọ́mọ mẹ́rin onírúurú tí wọ́n fún oníyàwó kan oníyàwó méjì onírúurú tí wọ́n fún gbogbo iléhùn ní gọ́ọ̀mẹ̀ntì ó ti ṣe kalẹ̀ ó jẹ́ máa sọ fún wa pé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ sinmi láwọn fi máa sọ pé inú ṣẹ̀ríà pé wọ́n nílò ká máa ṣàdúrà fún wa torí pé tí gọ́ọ̀mẹ̀ntì bá mara ẹ̀ níjọba má sùn má wo má ló kọ́ ìṣèjọba ìbára àwa kálákóra wa jẹ́ yìí àwọn ọ̀gá nẹ́dọ́kọ̀ tí mi àbí ẹlòmíì ara ìtàn bá ṣe mẹ́tì ìjọ àlàrú bàbá yìí àánú ara ó sì máa ṣe mí pé ẹ eh, èèyàn mi ò lára kójọ gbogbo àwọn táwọn àmì àjọ bíi two thousand náà lọ ni a sì sọ pé bóyá gbogbo twenty four hours yíyan ọrùn wa lẹ́wà wákàtí mẹ́jọ kankan tó ń lò ní kíwù náà ní nípa wá kú lọ báyìí o a máa ṣírò pé bò láṣì bò láṣì bò láṣì ẹ̀yẹn kọ̀ọ̀kan tó náà máa tẹ́ǹdì mítì òun wọ́n máa yá ni ìmí ó sì kàyàn láyà báyìí gbé bò lá ìmí ọba kàyàn láyà bá gbé wá bá ń bá wọn ní ah, ó ti so yín ok ẹja sí báyìí bẹ́ẹ̀ mi náà bá débẹ̀ ń bá bá wọn jókòó àkọ́kọ́ ní tí kọ́kọ́ sọ fún wa èmi ti mọ̀ pé iṣẹ́ ni torí bí náà tèmi náà bá yí kiri náà mà kọ́kọ́ sọ̀rọ̀ òwúrí fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ ayé náà tẹ́ máa ń gbọ́ mà kọ́kọ́ sọ̀rọ̀ òwúrí náà tí kọ́kọ́ ṣe tàfífò fún wọn ìyẹn rìlé fún wọn kò ní bí bá ah, èèyàn sọ̀rọ̀ darí àǹfààní èèyàn sọ̀rọ̀ sí kíni darí ẹ wá ní èèyàn tó wáyé sí pé gbogbo èèyàn wà lọ́wọ́ ló jẹ́ pé tí ń wá pò tó bá jẹ́ sí pé torí àwọn aráàlú ló fi ń wa wọn ò ní tó nǹkan hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ torí ayé ni ní àmì sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì ó reduce owó oṣù àwọn oníjọba yẹn àfi mẹ́ni tó serious tó fẹ́ ṣàfù wa ọlọ́run sì múrú ẹ̀ wá tí wọ́n fi gbé sí owó lecturer university ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fẹ́ ti one million ní ọ̀pọ̀ gbowó tán one million naira lóṣù kan ẹ̀yẹ́ pé àwọn náà máa gba one million naira lóṣù kan tàbí five hundred thousand naira lóṣù kan kò sì sálà wá ń sì kankan ju ìtawà àtàwọn àtàwọn náà ń gbà náà lọ ẹ rí wípé ẹni tó ní kan ṣe ní ọ̀sẹ̀ kínní ní ọ̀bọ̀ ọ̀bẹ olówó ní bọ́ bẹ̀bá yìí o torí pé olówó tí ó fi pè é náà owó bísínẹ́sì ni a sọ politics dà politics èyí tẹ̀ ṣe bísínẹ́sì nínú òfin nínú òfin ayé gan bẹ́ẹ̀ náà nínú òfin ṣẹ̀ríà Islam torí di eléyìn anábìwá Yakub alayhi salatu wassalam wọ́n ti wá wọ ìlú Misra báyìí àti gbogbo ẹbí wọn ayọ̀ ti kún ìdùnnú ti ṣubú lu ayọ̀ báyìí àti rọ́mọ àwa tí ẹ̀ rí kán tí a sọ̀rọ̀ Bàníyámínù àtọ́ láàrin wọ́n gbé wọ́n ní ẹ̀kọ́ wà ń bẹ fún ọ tó bá jẹ́ sí pé ẹ̀gbọ́n rẹ ọba dáa fẹ́gbọ́n rẹ̀ Ah, kó o tẹríba fún tán kó o tẹríba fún tán ah, tó bá tẹríba fún tán ó rí pé wọn náà ó ṣe tiẹ̀ mbẹ̀ ó ṣe tiẹ̀ mbẹ̀ ṣùgbọ́n eyín tí ò tẹríba irọ́ ni o kò lè dá o ah, torí pé ẹ̀kọ́ tó wà níbi fi ayé pé Bani Aminu gbà fún Yusuf tán yẹnyẹn ọgbà fún tán yẹnyẹn bí bàbá gbà fún tán ni kò lè dúró kò ní lè dúró bàbá gan ti máa ẹ̀gbọ́n rẹ̀ gan ti máa sọ pé wàhálà ilé ti pọ̀ jù aláwọn àǹtí kan àbí àwọn bọ́dà kan tó lọ́n gbé ọdá fún wọn rí èmi ti kú nù wọn àwọn àbúrò wọn tẹ́ bá mú wọn lọ sọ́dọ̀ wọn báyìí ń tì wá ní píríncípù nílùú òkèèrè tó wà tẹ́ bá ti mú òun kan ní ọ̀sọ̀ pé ẹ jẹ́ kí n wá bá mi ẹ lákùnrin yẹn lè pè kí lágbájá wá bá mi kọ́ wá bá mi nílùú bí mo wà kọ́ ọmọ lánìyàn rere pẹ̀lú ẹ̀ tó náà lọ́mọ tiẹ̀ tó ti láwọn èèyàn tiẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọn lè má lò ju bí ọdún kan lọ tí wọ́n fi já gbogbo àwọn tó wá já lẹ́yìn àǹtí yẹn àbí brọ́dà yẹn gbogbo àwọn tó já tí wọ́n sá tí wọ́n ṣe wọ́ra wọn tí wọ́n ti jàǹbá bí kò jíwẹ́ bí kò ṣe nǹkan ń bísínẹ́sì ní ìyá yẹn gbogbo wọn kò sí nǹkan dáa fún mọ́nú mi ò mọ̀ ẹbí ni o ẹbí sàn pé àṣà mọ̀tàn ẹbí wa mi ò mọ̀ mo wá ń wò pé wọ́n kàn sọ ìyá yẹn lẹ́nu ìyá gidi ni ajẹ́sí pé ibi tí ń tẹ̀ wọ́n sí ibi tí ó ti dáa fún wọn nígbà wọn ò sì gbọ́ ó sì pa wọ́n ti bẹ́ẹ̀ máa lọ àwọn náà sì dùn wọ́n wálé ibẹ̀ náà wọ́n wà ìlú náà ní kọ́ńtù yẹn náà wọ́n tún dúró sí náà ṣùgbọ́n tó wá dáa fún wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí Yorùbá bí Yorùbá bá ẹ̀tọ́ bàjẹ́ sí nìyẹn ní tí wọ́n ń sọ ni pé ó ti lọ ó sì nye si sí ti tó fi kúrò láyé ti sòtáwà náà kan kọ́ máa jẹ́kọ̀ọ́ fún wa bóyá gbọ́n wa ni bóyá kíni nù ẹ̀jẹ̀ àtẹríba ká gbà fún ibẹ̀ ní dáadáa tiwa wa bá wa má lè rò ìbọ́ dàbí tiẹ̀ ìtọ́lọ́ fún kálukú kíni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tí wọn náà sáà ń ṣe tiẹ̀ ń bẹ́ẹ̀ ń tọ́ ìdìbò máa sọ pé wọn náà sáfẹ́ dàbí tiẹ̀ lọ dàbí tiẹ̀ ọkàn síra rẹ ni ò lè débẹ̀ torí pé ntọ́lọ́ ń yàn fún kálukú ó yàtọ̀ síra wọn ànábì wa Yusuf alayhi salatu wassalam wọ́n ti kọ́ ẹbí sílé báyìí tó wọ́n ti wá wọnú ìlú wọ́n lè ṣètò gbogbo ibi tí wọ́n gbé ibi tí wọ́n sùn ibi tí wọ́n máa jẹ tí wọ́n máa mu tí wọ́n máa ṣe iṣẹ́ tí wọ́n máa ṣe wọ́n ti ṣe kalẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe yìí iṣẹ́ ńlá ni tí wọ́n bá ní ọlá àwọn ọlá ta ni àwọn ẹbí rẹ̀ jẹ lẹ́yìn ọlọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlá bàbá wọn yòó torí pé bàbá náà ò ní lè kó wábẹ̀ yẹn kínú rẹ̀ ó dùn tán pátápátá tí wọn bá kó gbogbo ẹbí ẹ̀ lẹ́yìn tí wọ́n bá ní pé bàbá mi yẹn lọ gbé àtìyá mi ẹ̀yin òkú ẹ̀ máa ṣe tiyín ẹ̀ rí i pé yọ lágbára díẹ̀ bàbá náà tó lọ́ máa wò wọn lẹ́ẹ̀kan pé já ya Yusuf mo fẹ́ lọ wà wọn mo fẹ́ lọ léwéré ọkàn bàbá wà mẹ́ Ànábì Yusuf alayhi salatu wassalam àwa jẹ́ sí pé Ànábì Yakubu wa jẹ́ sábàbí oríire fún àwọn ẹbí yòókù ló wa tó ní ibi àhìlíkún ajimayin gbogbo ara ilé wa ajimayin náà ti mẹ́bẹ̀ ni pé àtọyún nú ni ẹjọ́ máa bọ̀ wá ní a di gbogbo ẹ̀ kódà ọmọ ọ̀dọ̀ ahálù ni àbí ọmọ ọ̀dọ̀ ọmọ ọmọ lọ́wọ́ kìí sáà nìkan náà wà ẹnìkan béèrè pé ah, ẹ ṣe àwọn ọ̀rẹ́ wọn náà mú náà ọ̀rẹ́ ọ̀wọ́ bẹ̀ ahadu náà ni ẹbí ó sì lè wọbẹ̀ náà pé àwọn alátẹ̀lé Ibrahim anábìwa Yakubu alayhisalatu wasalam àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ó lè wọbẹ̀ náà ẹgẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ síwájú pé ahadu a máa jẹ́ ó lè náà ni nọ́mbà yẹn náà fi pọ̀ tó torí kí mò ń ká ní pé kọ̀ọ̀kan bí máa márùn márùn márùn àbí mẹ́wàá mẹ́wàá mẹ́wàá nǹkan àlùkò ẹgbẹ́ ọmọ mẹ́wàá mẹ́wàá láwà sí fún ẹni <laughs> ọmọ mẹ́sàn mẹ́sàn o ti pé ninety náà bá ń náà ìmọ̀ gbogbo wọn lè bímọ mẹ́sàn mẹ́sàn bá ń náà round ní tó súnmọ́ ni pé ara ilé ọ̀wà ń bẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà wà ń bẹ̀ wallahu ta'ala alam náà aláwọ̀ Yakubu alayhi salatu wassalam wọ́n ti wọ Egypt wọ́n dẹ̀ ti wà pẹ̀lú ọmọ wọn oríire ti wá pé fún wọn báyìí ṣùgbọ́n àwọn wọn ti wá sí ń gbà tí wọ́n dé Egypt tán wíwọlé ní àwọlé nù àbáwọlé láwà ńgbà wọn wá dé palace ilé ọba ibẹ̀ wa ní àyà one hundred ní one street ntì ibẹ̀ wá lẹ́jọ́ wà díẹ̀ ah, ibẹ̀ lẹ́jọ́ wà díẹ̀ ló fi jẹ́ sí pé èyí tá a lè sọ lónìí náà ni àyà àkọ́kọ́ hùn àyà reception tí wọ́n ṣe welcome ìkíni káàbọ̀ tí wọ́n ṣe fún ànábìwá Yakubu àtàwọn ará ilé ẹ̀ iná làwà ń bẹ̀ tó bá wá di tọ́lá insha Allah ta'ala àyà bó wọ́n ṣe ṣe nílé ọba gan máa débẹ̀ ibẹ̀ náà ni àwa máa wọnú ẹ̀ padà naam àwọn tafsiru àyà yìí ní kúkúrú sá anábìwá Yakubu anábìwá Yusuf alayhi salatu wassalam ọ̀làbẹ̀ kó fún ọ ní fisa táwọn pè ní fisa láyé òde òní ó ní ó dìkù lówó Misra gbà ọjà máa báwọn wúdùkú ló mẹ́sàn ọ̀tẹ̀ ló ń tẹ̀ ìtàn ló ìsìn tó bá fẹ́ wọ náà lórí pé ò wọ̀lú kan láì jẹ́ sí wípé o pàdé àwọn immigration wọ́n sì yẹ passport ẹ o wọ́n sọ pé wọ́n kọ déètì bẹ́ẹ̀ àti eh, kílókè ọkọ̀ airport àti oṣù àtọ́dún wọ́n ti jà wọ́n jà pọ̀ ọwọ́lé o entry ni wọ́n bọ̀ sí wọ́n ní gbólóhùn dáná bí Yusuf sọ láàrin yìí òun ló ń dún láàyè nǹkan táwọn èèyàn ń lò láyé òde òní tí wọ́n máa sọ pé ọgbà odhulu eh, Misr insha allah aminin ẹ̀kọ́ tó wà níbi àyà yìí pọ̀ díẹ̀ ń bẹ ni pé. ọlọ́mọ adáfọ́lù àlẹ́yìn àdókòlù àlẹ́yìn ọ̀pọ̀ tàbátàmà ẹ̀nà dáfẹ́lá fi hayà tí mo lọ síbẹ̀ tí mo lọ fún àlẹ́ kàdáyì wàlùmọ̀kánù mọ̀lùkúrù fi mọ̀tà وفي ذلك إشارة إلى جمال القصر على قول وعلى جمال وحسن ترتيب ملخ النصر على قول الآخر. eléyìí fi yọ pé ńgbà tí wọ́n ní falamma dakhalu ala Yusuf ńgbà tí wọ́n ó fi wá pé àbáwọlé àbáwọ Egypt fine ọ̀rẹ́ wà wọ́n dírẹ̀sì ẹ̀ wọ́n ṣe dáadáa tí wọ́n fi lo àlá síbẹ̀ kéèyàn lẹ́sẹ̀ tó tẹ́yìn bá ti wọ ìlú kan tí àbáwọlé ẹ̀ bá ti dáa ọkàn rẹ̀ ọ̀bàdàn pé ibi tó ń lọ náà dáa àwọn oríṣiríṣi ọgbọ́n àwọn olóṣèlú náà nìyẹn tí wọ́n fi tèlú nìyẹn àbáwọ̀lú yẹn kò rí kó ṣe ń tọ́ da síbẹ̀ táwọn yóò máa wò pé ah ìlú yẹn gbọ́dọ̀ dáa nítorí jẹ́ pé àbáwọlé fi tó fi dáa tó báyìí wọ́n ní bí Egypt ṣe rí ngbà yẹn ni náà. Mhm. wọ́n ní èèyàn bíi four thousand náà ni anábì Yusuf kó jáde wá pàdé àwọn bàbá wọn. وركب أهل مصر معهم يتلقون يعقوبا وقال يعقوب يمشي وهو يتوكل على wọ́n ní anábì Yakubu ti dàgbà wọ́n rìn wọ́n fi ọmọ wọn àgbà wọ́n fi sọ̀pá Yahuda tó tó sàtìpò sí ngbà kan nígbà tí tí eh, tí wọ́n mú bọ̀nì amínú sílẹ̀ sẹ́wọ̀n pé wọ́n wà máa ń tiẹ̀ òun mọ̀mọ́ mọ̀mọ́ dára ẹ̀ dúró ni ní ẹni tí anábì Yakubu fi ṣe ọ̀pá ńjọ́ náà òun náà ni ọmọ rẹ̀ Yahuda ti ṣe àgbà náà bó fi ṣe ọ̀pá ẹni pé ọ̀rọ̀ bọ̀kúlé lórí wọn fi ni pé àgbà ti dé hmm, wọ́n sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gùn wọ́n wá pàdé àwọn àtàwọn anábì Yusuf alayhisalatu wọn pàdé náà. wọ́n ní anábì Yakubu wá wo bí ìrìn ṣe pọ̀ tó tọ́ wá pàdé wọn wá sọ pé. Yahuda ṣe é ṣe pé fẹ́ràn ọ̀nà mísírà lọ́wọ́ á mú báyìí. eré ìpọ̀ ó fi yá yí pé àwọn anábì Ọlọ́run ogun tó jẹ máyé yẹn ó jìnà sí wọn ó jìnà sí wọn púpọ̀. náà yàwó dání náà kìí ṣe fìràhùn mísọ̀ àlélẹ́ ọmọ rẹ̀ lè Yusuf ọmọ rẹ̀ kìí ṣe fìràhùn mísọ̀ wọ́n ti mọ̀ pé fìràhùn mísọ̀ ni máa rìnrìn ọ̀la báwọn wọ́n ti gbọ́ pé máa rìnrìn ọ̀la báwọn fìràhùn mísọ̀ kìí ṣe fìràhùn àti Musa o ó kọ fìràhùn ó kọ bí ọba tí olúwo ṣe wà ń bẹ̀ nísìn olúwo náà bá bá bá bá bá bá tán ti bá wọn náà ti jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí náà ń jẹ́ ní ẹ̀dẹ́ ń bẹ̀rùn láíláí tìmì náà ni tọ́ba ilé change ẹ̀ wọ́n yọ lórí èrè pé èyí sọba tìmì náà ni ọba tó sọgbó náà àtàwùjá náà ni òlérí òlérí àtàwùjó òlérí àtàwùjá náà ni wọ́n máa jẹ́ so bẹ́ẹ̀ náà ni fíráhùnù jẹ́ fíráhùn gẹ́gẹ́ bí orúkọ nickname tí wọ́n ń lò láti fi mọ̀ pé ọba Misr náà ni. ọ̀rọ̀ sọ́ọ̀tù kọ́ọ̀lá sàórì àfáàwà àgbà sàórì wọ́n sọ̀rọ̀ pé nígbàtí Yusuf àti ànábì Yakub pàdé wọ́n náà ma wò wípò ní ó ti ẹ̀ sí rí gan ìwọ́n tó ti fẹ̀yàwó nísìn inú àwẹ̀ láwà àbí kánípọ̀n protest pọ̀ fẹ́yàwó àfáà kan lẹ́sẹ̀ fẹ̀yàwó níjọ́ tó ṣe nìka tó ṣe àti ẹlòmínà tó lẹ́sẹ̀ sí náà àbẹ́ntí múra náà ọmọ ronú pé níjọ́ tẹ́ kọ̀kọ́ pàdé báyìí bóòlù ẹ̀ ẹ̀ sí sí náà ọmọ mìíràn lọ́kàn sọ́wọ́ sàlámà ni àbọ̀ bọ̀ lọ́wọ́ abẹ́kàn máa wúra yín lọ́kàn pé mi ò mọ̀ yẹn rí. gbogbo wa náà yẹ ká ronú pé ẹni tí bàbá tí ń wá láti ẹjọ́ ìtí ò rí tó bá rí bò ní ó ti sè ẹ̀yẹ́ máa wọ̀ pé bò ní ó ti sè ah, ah, ta ni yóò react jù ṣé bàbá ah! ni àbọ́mọ́ àbí ìyá káwọn náà mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní náà ni wọ́n fẹ́ sọ fún ayé wọ́n ni a lè sọ kùránì wọn kùránì ò gbé jáde ṣùgbọ́n àwa ìléyìí àbàwẹ́yìn nǹkan ń bẹ lára àwa bóyá ó kì í sí wọn láti orí náà wọn náà ṣe ìyàwó tó bá wọlé ìyàwó bá wọlé wọn náà ṣe kí Ah, kí nǹkan kó sábẹ́ ìwà òun kọjá sí pé ó kì í ṣe láti orí títí dé ìkànnì ẹsẹ̀ rẹ̀ tí wọ́n sábà wá wò pé kí alọ́tí bá òun gan wà lọ kọ́lẹ̀ pé ń jọ tí òun kọ́kọ́ rí ọkọ òun ọmọ kì í sìn láti orí dé ẹsẹ̀ ó lè máa fi bẹ̀rẹ̀ ọ̀tọ̀ bá ń bínú jọ mi àfa ó lè máa fi bẹ̀rẹ̀ ọ̀tọ̀ bá ń bínú jọ mi níjọba bínú sí wẹ́n ní mo fi ọmọ bìọ́ nítorí ọlọ́run dákun tí ẹran tíjọ́ tí mo kọ́kọ́ wọlé sọ́wọ́n kó kíìsì mi látòrí dé ẹsẹ̀ náà tọ́ ibi tá a ti lọ náà ni pé ńgbà tí bàbá àti ìyá àti ọmọ pàdé yìí lẹ́yìn àìmọye ọdún ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ Imam wa Sáwórí rahimahullahu ta'ala wọ́n á fẹ́ sọ díẹ̀ fún anú tọ́sọ̀ ẹ̀ mọ́ sọ fún wa pé díẹ̀ ni a fẹ́ sọ wọn à lè sọ́tàn torí pé ìwà òun kò tiẹ̀ ẹ ò lè túmọ̀ ẹ̀ tán rárá débi tẹ̀síìrò ìwà òtàn ní ti wọ́n máa rí bí wọ́n máa rí àwọn oríṣiríṣi nǹkan tí ń bẹ lábẹ́ ìwà náà ànábì fi ṣépè ó fi ṣépè lẹ́yìn tí bá mọ́ ní àwà muhdisan ànábì ṣépè tó lágbára jù pé lọ ju gbogbo èpè tí yàrá máa ń dá pé kò ní dá fún bàbá bàbá bàbá rẹ ó kéré sí láàánú. Ah, ọ̀parun àtìrandíran rẹ ni ó kéré sí lánàá. arábìnrin ọlọ́run kọ́ máa bínú bínú àtinú àtòde sí ẹni tó bá gbàún bídí àlàyé tó fọ tó ra gàbà pé ẹ máa ń so àwà lẹ́yìn ẹ máa retí fẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò sí ni yọ̀ọ̀sẹ̀ lórí ẹ̀ ìpè ọlọ́run mọ́ ẹ <laughs> bí ọba ṣe láàárọ̀ yọ̀ọ̀sẹ̀ ní kíni lọ́sàn-án bí ọba yìí ṣe lọ́sàn-án yọ̀ọ̀sẹ̀ lẹ́lẹ́ padà àfi gbọ́dọ̀ sà fún tó bí tá a ti lọ náà ni wípé nígbà tí ànábì wa Yakubu pàdé Yusuf alayhi salatu wa salam wọ́n ní kìíní kejì àti bàbá àmẹ́ tó ti ẹ̀bẹ̀rẹ̀ mọ̀hánákọ̀ mọ̀hánákọ̀ ni kádì mọ́ gbàgì kádì mọ́ gbàgì dédì mọ́ gbàgì àti Yusuf àti Yakubu alayhi salatu wa wọ́n dì wọn máa dìmọ̀ra wọn tán tí wọ́n yẹ lẹ́rìn ẹkùn ní aṣọ wàláhì ẹ̀yìn a máa sunkún ayọ̀ lóòótọ́ tó o bá tí ì sún rí máa bẹ lọ́hùn bí ọlọ́run tí ó sunkún ayọ̀ tó o rí bá tóbi dé lẹ́fù tó jẹ́ sí pé ọ̀ ẹ̀spẹ̀tì rárá o sunkún tó kíkílẹ̀ kún ọbẹ̀ ni pé ah, èmi náà ọkàn bọ̀ ẹ̀kún ni pé ah, kí a máa ṣe ìwọ ọlọ́run sí mo sì dì sáà fún kẹ́ni ọkàn máa sunkún máa bẹ lọ́rùn o ọlọ́run jẹ́ àsunkún ayọ̀ jàmá ah, ẹ̀kún ayọ̀ nìyẹn nígbà tí bàbá àtọmọ di mọ́ra wọn wọn kàn bù ẹkún ní gbàgà àti bàbá àtọmọ wọn sunkún ni wọn sunkún ni ẹkún ayọ̀ ni wọn sùn tọ alábi Yusuf wa sọ pé bàbá mi òtún bàkẹ́yìí tàhátà bẹ́ẹ̀ bàbá ó sunkún gbà tó rí mọ́ tójú ẹ fi fọ́ ọmọ fẹ́ ṣe wá sí fún bàbá ẹ̀ nìyà nsọ́ àmọ́ pé á pàdé njọ́ àlèkè àmọ́ padà bí bàbá tiẹ̀ rí mi láyé mọ́ ọ yẹ kó fọkànbalẹ̀ pé á pàdé ara wa àlèkè àmọ́ tẹ́sílẹ̀ àní ń ṣe wọn ọmọ àmọ́ sẹ́wọ̀n pé ni wọ́n sọ fún anú bẹ̀rẹ̀ pé ta ló banújẹ́ jù nù Yusuf àti Yakub Yakub ló banújẹ́ jù tẹ́nìkan bá ti banújẹ́ jẹ nìkan lọ ìwọ tí banújẹ́ tiẹ̀ kò tó tẹ́nìkejì yá ṣe sọ ìmọ̀kọ́ ọmọ bàbá yìí náà ni ọmọ ìyá náà ni tani ọba ló jẹ́ jù jàmá tani ọba àṣewàṣì fúnra báyìí bó ṣe rí nù ó ní sọ pé ọjọ́ bá wa náà ni àjọ wúra wa náà ni ó yẹ kó o pé tilé yìí ju tèmi lọ ẹ̀mí ọkùnrin yàtọ̀ sí ẹ̀mí obìnrin ọmọ bá kí bàbá mọ́lẹ̀ pé áá sẹ́yìn fún ẹjọ́ sunkún bẹ̀rẹ̀ náà ni wọ́n á gbé bàbá mo ti ẹ̀fẹ́ béèrè ẹkún tẹ́ sún níjọ́ kìnìún àná tí ju fi lọ́hùn yìí ní tẹ̀ ń sunkún sí ẹbẹ̀ ti mọ̀ pé àlìkìyà máa ń bẹ ànábì ọlọ́run ní ẹsìn mọ̀ pápá dánú kí á mọ̀ tá a yọra wa mútàkọ́ bìlì náà tá a kọjú síra bá tá a tó máa jẹun tá a máa ṣe gbogbo ẹ̀ kílẹ̀ wá ń banú tí ẹ sí bẹ́ẹ̀ bá rí mi láyé mọ́ ṣe bẹ́ẹ̀ rí mi ní alikiyama bàbá fún lánsà pé ọmọ mi mo gbọ́ òdodo lọ́sọ̀ lóòótọ́. antusilaba awo antusilaba diinu kan antusilaba diinu kì.

ọba abẹ́ ṣe mùsùlùmí náà wọ́n tún ṣiṣẹ́ náà ọba abẹ́ ṣe mùsùlùmí wọ́n tún lẹ́wọ̀n náà gbogbo àwọn arẹ́wọ̀n náà wọ́n ṣe mùsùlùmí kẹfìrí ní ọ̀yẹ̀ tẹ́ ń ṣe wá àṣìta òhìdù fún bẹ́ẹ̀ arbaabu mutafarriquna khayrun am Allahu al-wahid ó fi yá pé ẹlẹ́bọ làwọn tó wà lẹ́wọ̀n jọ náà ẹlẹ́bọ ló kọ wọ́n jẹ́ ó tún ṣe wá àṣì bàbá wa nígbà tí mo mọ̀ pé ibo fẹ́ lọ tó tu á rí ìmọ̀ Islam ìmọ̀ ẹ̀sìn ọ sọnù ẹ̀rù ń bà mí pé lè di àlè pàdé ní àlè kìámù ó ní tí mo sọ kó sí pé bàbá tún fi àgbà hàn ọmọ ń bẹ̀rù náà. awa mhm. ilé ìhà bàbá aya yẹn ó ní àwa ilé ìhà bàbá ọfà kí ni túmọ̀ rẹ̀ ẹ̀kọ́ wa ń awa ọfà ó bàbá ẹ̀ o kó wọn mọ́ra ó dì mọ́ hmm. wọn tọ́jú wọn ó fún wọn ní attention ọ̀tọ̀ special attention ó fún wọn tọ́ àwọn àmà wòye pé suratu Yusuf náà lọ́wọ́ suratu àyà 69 àyà 69 suratu Yusuf àwọn àmà wòye pé àwa yìí náà ló lò fún àbúrò ẹ̀ náà nígbà tó dé tẹ́ mọ̀ pé tafsiru nìyẹn o torí wọn máa kọjá lára gbólóhùn kankan náà ní ọ̀rọ̀ kan náà tó jẹ sí pé ìtumọ̀ ẹsẹ kínní ayàtọ̀ sí wọn náà wo ni èwo ló ẹ ga jù ọwà máa wò bóòlù kan ti jù kan lọ bóòlù kan ti jù kan lọ nínú làákàyè wa àwọn náà ti máa wòrò wípé ó yẹ kí tiẹ̀ nìkan yàtọ̀ sí ti ẹnìkejì àyà ṣìṣì náà ọlọ́run bá sọ fún wa lámà dáfàlú wà lá Yusuf. kí ló sọ kọ́lá. walakin na siyaqa yàtọ̀ gbólóhùn kan náà ni a wá náà ni ṣùgbọ́n gbólóhùn bọ́ọ̀lọ̀ tí ń bọ̀ yàtọ̀ síra wọn. kò sí iyèméjì mẹ́ o ìwáhù àwa ti bàbá àti ara tó lòun kì í ṣẹgbẹ́ àwa ti àbúrò ẹ̀. ẹja lọ wo bọ́ọ̀lọ̀ ti rí gan kó fúnra mi ọ̀hún náà ká báadẹ̀lì ìwá lọ́hùn lọ́dọ̀ àbúrò rẹ̀ lẹ́yìn ìwá ògbóntí ń bẹ lẹ́yìn kí ní bẹ lẹ́yìn ìwá òtẹ̀yìn lẹ́ẹ̀kẹ́ fún mi àfáàkẹ́ ọ̀kẹ́ kí ni bẹ̀lẹ́ yìí wá wù ọmọ ẹ̀yà rẹ̀ kí ló ń bẹ̀ ń bẹ̀ kọ́ọ̀lù mo fẹ́ bọ̀ ẹ kí kí n bọ̀ ayé kí bá bẹ̀rẹ̀ mo fẹ́ bọ̀ yà bọ̀. ẹ wo sentence ti bẹ́ẹ̀ bẹ̀ kọ́ọ̀lù inni ana akhuk ó kọ́ introduce rẹ̀ sí náà ọ̀ bàmá ni o má bẹ̀rù ẹ̀rù ń bá bàní àmì nìjọ náà ìwáwò bẹ́ẹ̀ yẹn pé ìwáwò tó ṣe fún mi ni pé ó fi mú ìpayà kúrò nínú ọkàn rẹ̀ ẹjá wa wo ti bàbá àti ọmọ bàbá àti ìyá àtọmọ rẹ̀ kí náà sọ qala dukhulu qala dukhulu Misra Allahu aminin. qala dukhulu. yẹn náà máa yòówù bọ̀ nù ó rà aláwọ̀ kọ́kọ́ la inni ana ó dìkò ló mi welcome after welcoming lẹ́yìn tó ti welcome wọn pé awa yìí lẹ́yìn abàwá yìí ó tún wá tún wá fún ẹ ní ọba tí a fi máa welcome yẹn pé ó dìkò ló mi sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n níbi tí àbúrò rẹ̀ ó ní inni ana akhuka fala tabta'is bima kanu ọkàn mú payà kúrò lọ́kàn ẹ̀ lásán ló fi jẹ́ sí pé bó ṣe welcome bàbá àtìyá ọkọjá bá ṣe welcome àbúrò ẹ̀ náà. وهنا قال بعض الإمام وكان اللفظ آوى عندهم عندهم هو في منتهى التكليم في عرفهم. nínú àṣà wọn a lè sọ bẹ́ẹ̀ pé nínú àṣà wọn anábìwá Yakub àtàwọn ọmọ rẹ̀ aleyhi salatu wasalam ó ní pé gbólóhùn àwa lọ́dọ̀ wọn àti ẹ máa fẹ́ wẹ́kọ́ mi yàn tán dé òpin ní àmì sábà máa lò bẹ́ẹ̀ lọ́dọ̀ yorùbá ẹ bá fẹ́ kí yàn káàbọ̀ kẹ́ ẹ máa wọlẹ̀ ẹ sì máa rọra ẹ máa wọlẹ̀ ẹ sì máa rọra ẹ máa wọlẹ̀ ẹ sì máa ọba ni ẹ máa wọlẹ̀ lásán tó o bá fi ẹ máa rọra sí o ò tí ì gbà ẹ máa wọlẹ̀ o ẹ máa wọlẹ̀ o ẹ máa wọlẹ̀ o ọ̀sán tẹnu ẹ máa wọlẹ̀ wọ́n pè ó kí mi náà sùmọ́tẹ́nì kejì bá lọ pé ẹ máa wọlé ẹ máa rọra o ẹ máa wọlé ẹ máa rọra o ẹ máa wọlé ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn welcome wọ́n sọ pé ọmọ yẹn welcome bẹ́ẹ̀ ni á wá lọ́dọ̀ tiwọn ọ̀dà bẹ́ẹ̀ ni pé gbólóhùn ńlá ni tí wọ́n bá fẹ́ kíyàn pé ó káàbọ̀ tán ó káàbọ̀ tán kò sí wàhálà ó ti délé rẹ ilé rẹ kejì náà lọ́wọ́ wọn á wá ni á wá ni ẹ máa ń lò náà. Mhm. a máa béèrè pé ńgbà tí wọ́n dé ń jọ náà sí bàbá àtìyá ló dé ni bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ń sọ yí pé ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan sọ pé ìyá ànábìwá Yusuf ti kú láyé Eh, eh, àbúrò ìyàwó àbúrò ìyá wọn tánàbí Yakubu tún fẹ́ padà lẹ́yìn bàtí àwọn kú tán iná ni ọwá wàlìkálátú òm um. wọ́n ni kálà eh, àbúrò yẹ́yìn àbẹ́gbọ́n yẹ́yìn kílógún ẹ̀ ìyá rẹ̀ náà ìyá rẹ̀ náà wọ́n ní dìtẹ́ ẹgbẹ́ àwa ilé yìí àbàwẹ̀ àṣà tí wọ́n ni ẹ̀ ó sì bá ṣẹ̀rí àmù. lọ́dọ̀ tí wọn bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù náà tọ́lọ́n fún ànábì Muhammad sọ́ọ̀lá ìyẹn lè fẹ́ ẹ̀gbọ́n àti àbúrò ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ àkókò kan náà jẹ́ àbí ẹlẹ́ ẹlẹ́ tó ní ah, ní àwọn méjìlá ọba tó lọ sílé bàbá òun náà pé ánàkùnmùlà mo tún ti dé o mo rí òdòdó kan lẹ́yìn kù léyìn mo fẹ́ já á ní ìwò lọ fẹ́ já àwa ní Fatima náà ni a ọ àbọ̀ àṣì nǹkan ọmọ ṣe báyìí síbí wọn náà lọ fẹ́ ó tún fẹ́ àṣà Yorùbá kórìíra ẹ̀ ṣùgbọ́n sẹ̀ríà ọ̀ta kò wọ́n wá sọ lẹ́yìn di súnà o kọ́ wá pé ọ fẹ́ ta súnà kan tó ti kú jí ọ̀ta nǹkan tí ó kò bọ̀ ọ̀ta jí láwùjọ kì í ṣe gbogbo nǹkan tá a lẹ́tọ̀ àti ṣe àmọ́ ń sọ lọ́pọ̀lọpọ̀ wà fún wa kì í ṣe gbogbo nǹkan tá a lẹ́tọ̀ àti ṣe là máa ṣe ìta bá mọ̀ pé tá a lẹ́tọ̀ àti ṣe mọ̀ tó o bá ṣe ń tí ó dà á lẹ̀ ju kọ́ ọmọ sí lọ kọ́ ọmọ sí lọ́dájú tẹ́ẹ̀kan wá bí a lè rè pé ẹ̀rá kan òun yí àyàwó òun ti kú òun sì fẹ́ fẹ́ àbúrò rẹ̀ kí ni sẹ̀rí àsọ màá pé ìlú bolo ti wá ló bá ní Yorùbá lọ́n gbà má ṣe o fatiwa ti ń ṣe fún ọ ni èyí ṣe pé mo haram ẹ mo sọ bí torí rẹ wà fún ẹ bí tọ́ bá sí wàhálà bẹ́lẹ̀ ni wọ́n pè orí ẹ̀ ti dàrú kéwu ti yí lórí a kò tí ẹ̀ máa ti ń ṣe mọ́ kò wá arúbìnrin kankan láyé mọ́ àbúrò ìyàwó ẹ̀ lọ́wọ́ lọ́n fẹ́ ọkàn jẹ́ wọ́n máa bú ẹ̀sìn ni gbogbo wọn tí wọ́n bá sì jẹ́ sí pé wọ́n máa bú ẹ̀sìn látara rẹ̀ tí jẹ́ pé kìíní yìí sọ̀rọ̀ yàn pé kò sí kò filẹ̀ lọ́dà jù. tó yẹ wa jẹ́ mọ́ a máa fi nǹkan lẹ̀ nítorí pé tá a bá sí wọn bú ẹ̀sìn a sì máa ṣe nǹkan mí gbá mí kan ó lè bá yín ẹ̀sìn kì í ṣe gbogbo wa ṣe gan ní tẹ́ńsán àti ṣe nǹkan yẹn ṣùgbọ́n kì í ṣe haram ní ká ṣe nǹkan yẹn ṣùgbọ́n alẹ́ tó àti ṣe àwa ṣe ń torí kò sì wá gan wípé báyìí kí nǹkan bí yòyò yín ayé wà ń bẹ̀ lápèjúwe sùnmọ́ a rí i pé ah, ẹ jẹ́ àṣekún tẹ̀ lè bá kọ́ kó yìí bá ẹ̀sìn àmọ́ ṣe àníyàn tó fi ṣe ló fi gbalada rẹ̀ kì í ṣe nítorí ayé ló fi ṣe bẹ́ẹ̀ náà ni a máa fi nǹkan tá a lẹ́tọ̀ọ́ àti ṣe sílẹ̀ nítorí pé àkóbá tí ó mọ̀ wá ṣe kínní ọ̀pọ̀ ara àfilẹ̀ jẹ̀ irú ẹ̀ níbi eléyìí náà tọ́ wọ́n á ní ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ àwọn àfa kan nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀fsíìrì tẹ̀ bá lọ́wọ́ tẹ̀fsíìrì wọn ibi tí gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ nìyẹn mọ àwọn tó mọ nǹkan wádìí dáadáa tí wọ́n máa fínífíní ṣe wọ́n ní káyì. wọ́n ní ìyá rẹ̀ ìyá anábì Yusuf bẹ́ńbẹ́. wọ́n ní gbangba kuraani bí ṣe ń tọ́ yìí yóò fi yọ àpé ọ̀nbẹ̀ńbẹ̀ bọ́rọ̀ ṣe ń wá náà ọ̀wà ńbẹ̀ ní pé ìyá wa ńbẹ̀ ẹni tí wọ́n sọ pé ìyá ti kú òun mẹ́rin wá fún wa. Ah, orí bí wọ́n ti àwà ilẹ̀ ìhì àbàwàyìn nígbò tún débi àyà tó tún jẹ àyà tànà náà kí ló tún wí ń bẹ̀ náà ó ní wàrọ́fà àbàwàyìn alàlà àṣì ó tún gbé asórí ó tún gbé àbàwàyìn àbàwàyìn ẹnìkan á fẹ́ túmọ̀ ẹ̀sọ́ náà mi ọ wà fi ìsìràlẹ́ àtinú báíbù túmọ̀ rẹ̀ fáwà á gbà fún ọ ظاهر القرآن وسياق القرآن يدل على أن أمه حية ìyá rẹ̀ bẹ́lá wọ́n ni bàbá àti ìyá ni o kìí ṣe bàbá àti àǹtí rẹ̀ àwọn Al-Qur'an إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك ẹ mọ́ sọ fún wa pé àwa nínú Al-Qur'an gẹ́gẹ́ bí n ta sọ lẹ́ẹ̀kan pé àwa yìí ìtumọ̀ ẹ̀ pọ̀ Eh, nínú ẹ̀ ni kí èèyàn bọ́rọ̀ bá ṣe ń bọ̀ láti máa túmọ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ fẹ́ fi wẹ́lkọ́mù ènìyàn ni á túmọ̀ ẹ̀ sí pé á ah, ó wẹ́lkọ́mù ẹ̀ ó ṣe mọ́ra bá rẹ̀ bí ṣe ń fún ní kinní ó dà ó fi pẹ̀fúmù sí lára mo fẹ́ fi jókòó lórí àga tó dáa ó gbèsè tátẹ́kùn tó orú mú ó bomi fún àwa ìwà òun a sì máa jẹ́ pé èèyàn ságọ síbì kan èèyàn lọ ságọ síbì kan irú ẹ̀ ni àwọn àyà tó wà nínú Al-Qur'an Suratul Kahfi àyà kẹwàá ọlọ́run bá sọ pé máa sí Qur'an rẹ̀ Suratul Kahfi àyà kẹwàá ọlọ́run bá sọ pé ìdí àwọn fìtí àti àdúgbò. àwọn ilé ń sá lọ́nu wọ́n sá pamọ́ àwa wa ìdí àwọn fìtí wọ́n sá pamọ́ ẹ̀yìn pé ibi tí wọ́n fọkàn báyọ̀ tí kò ní sí wàhálà ń bẹ wọ́n sọ bẹ̀ di ibi tí wọ́n lọ forí pamọ́ sí i suratul anfal aya seventy four suratul anfal aya seventy four n bá ti repeat ẹ̀ máa fẹ́ kó tètè sí náà nìyàwó suratul anfal aya seventy four ọlọ́run sọ pé walladhina amanu wa hajaru wa jahadu fi sabilillahi walladhina awaw wa nasaru walladhina awaw wa nasaru eighty suratul hud aya eighty suratu Hud àyà yìí tí ọlọ́run bá sọ pé kọ́lá láwọn. ìlà rúkìnì ṣẹ́yìn àwọn àwì ìlà rúkìnì ṣẹ́yìn. àwọn àwì ìlà rúkìnì ṣẹ́yìn. suratu Hud bákan náà tún padà sókè àyà forty three àyà forty three wọ́n sọ wípé níbi tí ọmọ ti ń bá bàbá rẹ̀ fa wàhálà ọlọ́mọdé àdúrà ọmọ bẹ́ẹ̀ tí wà ó ní kọ́lá sááwí sááwí ilà jabal sááwí ilà jabal hmm. sááwí Muhammad àríṣà ọlọ́run sọ pé sọ́dọ̀tù dùhà àyà kẹfà ọlọ́run bá sọ pé alámúyẹ dídé kàyà tì í máa ń fa àwọn. alámúyẹ dídé kàyà tì í máa ń fa àwọn. Allahu akbar àti yatimu ọmọ òrukàn. ọsọmọ òrukàn. ìwà òlò nílò ìwà òlò nílò. Ah, gbogbo gbogbo nǹkan tó nílò ẹ mo di bàbá fún ọ ní tìmọ rẹ. mo di bàbá fún ọ. àlàyé máa ń. المكان الذي آوى إليه أبويه وربطه وربطه بالمكان الذي وصف بفصل العين أبا كاكو كان بين ìjìnlẹ̀ sí ni o ẹja farabalẹ̀ ìjìnlẹ̀ ni o bẹ́ẹ̀ bá ronú sí lábá wọbẹ̀ ní ìsìn ẹ̀tún yíya náà sí pa tó a rí i pé ibi tí anabi Yakub tó ti pàdé ọmọ ẹ̀ Yusuf alayhi masalatu wasalam àti gbogbo ara lé ìjà ti pàdé ara wọn ààyè yẹn a fẹ́ wòye sí òun àti ààyè ibi tí àwọn ẹ̀yìnrù dé níjẹta níjẹta tí òórùn fi lọ bá arábìwá Yakub àìsàn àtúnṣe tí a gbọ́ mi yé bá wọn sáwọn èyí wà lámà fásọ láti lè ẹ̀yìnrù kọ́ọ̀lá àbúhùn ìní níbo ni fọ́sílù ti ṣẹlẹ̀ níbo sì ni ìwà àwò náà ṣe kí torí ìwà àwùjọ náà wọ́n dì mọ́ra wọn náà àníkàwò ẹjẹ́ àkọ́kọ́ wọ àyà fásọlá àyà 94 àti kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní wà láàmà fásọlá ti lẹ́yìn tòní wá ní pé fàlámà dáfà lóhun jọra wọn níbẹ̀rẹ̀ lámà lámà náà méjèèjì àkọ́kọ́ nù ṣùgbọ́n à ń wò pé nínú ìtumọ̀ rẹ̀ bóyá ààyè bóyá la pé o bóyá ààyè ibi tí fásọlẹ́tìlẹ̀ ayé rò tó oòrùn ti lọ bá anábì àkóbá alẹ́ sọ̀rọ̀ àtọ̀wọ̀ sọ̀rọ̀ nítorí pé aṣọ fún apẹ́ di ìlú náà ló ti ṣẹlẹ̀ ó máa jáde kó nù ìlú yẹn ó máa tán jáde kó nù ibi tí ilé wà náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bóyá ibẹ̀ náà ni wọ́n ti pàdé tí n tí òórùn tó gbọ́ tó gbọ́ lóòórùn tí ò rí níjọ́ kìíní àná òun wọ́n wá jẹ́ sí pé déédéé ibi tí òórùn ti gbéra sọ ibẹ̀ náà lọ́mọ àti bàbá náà ti pàdé ara wọn tí wọ́n ti dì mọ́ra wọn tí wọ́n ti wá gbọ́ àkíkọ́tù ríhì gàngàn náà ti wá gbọ́ òórùn gàngàn ẹni àárín òun kí á wòye sí ẹ̀kọ́ wà ń náà. fàkàrà rí udkhulu misr adadu dakhilina bayna samanina wa tisin wọ́n láwọn tọ́wọ́ misr jọ́nà láàrin 80 sí 90 ni wọ́n na wà fi hadara wọ́n ní ọ̀làjú sí bẹ́ ń bi ọ̀rọ̀ tí anabi yakub anabi yusuf sọ yẹn pé udkhulu misr ayé bal nahnu raqibu dá wọ́n sọ fún wa pé anabi yusuf tọ́ra pé udkhulu misr wọ́n fi wa pé wọ́n sọ fún wa pé ìlú tèmi wáyé kì í ṣe irú ògiri wa o ẹni tí ó wọ ọbẹ̀ yọ gba àṣẹ tó wọ ilé o wọ́n ní ó fi ya pé ìlú tí ó da òun náà ni ìlú tó ń mójú tó báńdìrì ẹ̀ ẹnìkan ò ní wọlé láì gbàṣẹ government látọ̀dọ̀ embassy country yẹn nílùú ibi tó ti fẹ́ wá ọbọ̀lọ́ gbàṣẹ tó wọlé wọ́n ní ọ̀rọ̀ tó fọ́n abúlé dìkùlù mísírì wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀làjú wà ń bẹ̀. Mhm. ó dìkùlù mísírì tí ìtàmín wọ́n ní bólú tọ́ta pé ó dúkòrò Misr ọ̀nbẹ lábẹ́ rẹ̀ ntànpé ládìo ntànpé ní immigration officer immigration office visa embassy gbogbo nǹkan yẹn lọ́wọ́ lábẹ́ kẹ́ni bólú ó dúkòrò Misr wọ́n ní wọ́n fẹ́ dá embassy lẹ̀ embassy lẹ̀ náà bólú ó dúkòrò Misr embassy ń bẹ lábẹ́ láyé òde òní wọ́n kà tọ̀ wá rẹ̀ wọ́n develop rẹ̀ so eh, eh, àwọn immigration officer ọ̀nbẹ̀ ń bẹ̀ torí pé èèyàn gbọ́ wọ̀lú kan láì gba àṣẹ kó tó wọ̀ bẹ́ẹ̀ orúkòlò mẹ́sàn à ń gba passport international passport ó ṣe kí ni ọ wà ń bẹ gbogbo nǹkan tó bá jẹ́ sí pé yọ jẹ́ kí èèyàn wọlé sílùú tí ò ní sí pé wọ́n máa sọ pé o lè ní ọjọ́ kínní kan gbogbo ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ máa gbà á ọ̀gbọ́dọ̀ máa pọn ẹ̀yìn ìlú ọmọ pọn kọ́ máa sáwọ̀ lù láì gba àṣẹ lọ́dọ̀ ìjọba tó fẹ́ wọ abẹ́ rẹ̀ wọ́n ní gbólóhùn ojúkò lò mísírà yẹn gbogbo nǹkan yẹn wà mẹ́ náà. wà fi kọ́ọ̀lì àwa ilé yìí àbáwáyì fàfàrọ̀kọ̀ yusuf listibad àwa bàbáhùn wà áhùmá na bàbáhùn. wà yóò kìnnà yóò kọ́ọ̀lì na kọ́ọ̀lì ojúkò mísírà insha Allah iná ma ha kàlí ẹ̀kọ́ àti wọn máa ń kúnà wà lè. fàyín kú tẹ̀lé má dáadáa a sọ mẹ́ pé aya ti mẹ́mbì pé àwa ilé yìí àbáwáyì yẹn a lè wọn náà lè sọ báwọn níta lè sọ báwọn ni pé ó sòpin láàrin àwọn àlejò tí ń bọ̀ àwọn eléyìí àwọn vip làwọn eléyìí àwọn eléyìí kìí ṣe àwọn business economy àwọn business ń bẹ ẹ bá lọ afẹ́ra ticket ní sọ́wọ́n bí ọ lè sí business lọ fẹ́ra bí economy ah ọba ti wọnú plane báyìí yóò ti ra àwọn business mi èmi náà gùn lẹ́ẹ̀kan rí mi ò fowó mi ra wọn rà fún mi ni o. <laughs> business tọ́ ọ bá gùn ọ ó máa wo ìwọ gan wà máa ríra ẹ pé èèyàn ńlá ni ọ torí pé majority yẹn tó wà nínú plane nínú plane yìí economy ni ẹ gùn àga ti hàn àga kéékèèké ìmọ̀ wo ní business báyìí bí ọba ni ọba ẹni tó wà ní economy yóò tẹ̀ máa tàn ká yóò tètè máa taná pé mo ní ìdí nǹkan báyìí ẹni tó wà ní business wọ́n mọ̀ sí máa bí ọ léèrè ni pé any service lẹ́ẹ̀mẹ́wàá any service any service wọ́n mọ̀ bí wọ́n lè tó bá tún wá sọ̀kalẹ̀ ní yàbọ̀ tó bá sọ̀kalẹ̀ sí ọ̀tọ̀ ni bí wọ́n ti treat you táwọn èèyàn bá tò lọ jẹun tẹsán ìrún ajá ń dìgbì wọn tó pàdé immigration officer báyìí ìwọ ti wọn ti mọ gba ibi tí àwọn táwọn ò lè dùn ìwọ ti kọjá lọ nítì ṣùgbọ́n ní ànábì wa Yusuf alẹ́sọ̀rọ̀sọ̀sọ̀ ìjọba tó mọ òṣèlú tó lẹ́sìn tó tó ń máa yé náà ìyẹn wọ́n máa ń ṣèjọba kọ́ lẹ́sìn kọ́ máa máa yé ọ̀bọ̀n máa máa yé náà bí nǹkan wá kí a bá ṣe jókòó ní ìsẹ̀nsẹ̀ láti ń bẹ̀ ọ wá jẹ́ ara ayé kan tó jẹ́ èèyàn lápàtàkì àbẹ́ gẹ́tì mọ́ ẹ̀ ń sìn wà sọ pé ebẹ́ sìn làwọn ń sìn wọn ò jókòó bí àfa kìlókọ̀ rẹ̀ ń jẹ́ jámẹ́ ẹ̀fí jókòó lẹ́gbẹ̀ẹ́ jámẹ́ náà jókòó ń bẹ̀yẹn náà bí masáàsì ọlọ́run la wà ìyẹn gbọ́ tẹ̀lé bàfọ́ lọ́ni ọ̀ máa yé ṣe ẹ̀sìn ṣùgbọ́n ká má ṣe kódà irú ẹ̀ ga tó kọ wa àtàwọn àbí sáyé ń bẹ̀ sallallahu alaihi wasallam irú máa ń tọ́ dé màá ṣẹ́jú sí àfa màá fún pé bá ń fi ẹ̀kọ́ mu bá ń ẹ̀ kan tó ń ná òtura ká usas ní sí pé ojúbà kò fi fún ẹni tí ń so àṣàyè mẹ́rin ayé tó jẹ́ sí pé a fi rìn ẹ̀sìn lọ́wọ́ ni èyí ti pé nítorí pé yóò bọ̀ wá ní nǹkan tó yé abáhùn èyí ti pé nítorí wọ́n ti wọ́n bọ̀ wá ní nǹkan láfi ṣe bẹ́ẹ̀ a sì pé bọ́lọ́hún ṣe gbèsè rẹ̀ àwánu bó sì fi rán ànábà Muhammad ní sọ́ra kò ní wọ́n máa sọ yí pé àwọn ará masalasi yẹn ti àgọ́ ọ̀pọ̀ gan jà yóò wá máa bú àwọn masalasi pé níjọ́ kan tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní chọ́ọ̀chì kóhùn tó dé láti ẹnu géètì náà tó fi lù wẹ́lkọ̀mù bọ̀ kóhùn tó wọnú kíní gan mọ̀ wọn ó dé báyìí bí ọba ní àṣẹ òun ẹ̀mí ni ọba máa fà sí ẹ̀sìn mi nítorí pé ẹ̀ fún ní ààyè rẹ̀ sóhun wa máa ń jókòó rúlẹ̀ lẹ́bàá ní tiẹ̀ ni ìyànjọ́ lọ́la àwọn ẹni jókòó máa fi dìpọ́n orí táìs níbẹ̀ yẹn láyé ọba jókòó rú ẹ̀ kò ní wá mọ́ ẹ̀ wá má ní. Ah, mo bísí ni tó bá ya sára yóò pè mí ò lè máa fi pìtẹ́ mí náà máa jókòó bí àwọn alimangiri báyìí <laughs> yóò sọ bẹ́ẹ̀ yóò fà sí yóò làmọ́lẹ̀ fọ́ gbogbo ilé wọn abọ́rọ̀ mọ́ o sẹ́yìn pé ẹ̀yin àfa yẹn tẹ́ ń bọ̀ lọ́la náà rè àbí má fi girigiri sí dáwà o lọ mọ àwọn oríṣiríṣi àwọn qualities ti ń bẹ lábẹ́ rẹ̀ bánàbí ti ṣe sọ́nà lọ́wọ́ sẹ́lá àwọn ibi àwọn bá aṣọ yẹn lẹ́yìn tí bá aṣọ ọtọ́ àlọ́nà tí ó tẹ́ ẹ lẹ̀ fún yàn fi jókòó mẹ́ nti a ń sẹ́wọ́n tí wọ́n bọ̀ ní nǹkan wọ́n fẹ́ wọ́n fẹ́ jèrè ẹ̀sìn lára ẹ̀ nà kò yí abánu sòtòrí de eléyìí alábàáyá Yusuf alayhi salatu wassalam wọ́n pín àwọn àlejò sí méjì wọ́n fún àwọn kan ní ìwà wọ́n wá fún àwọn kan ní pé ẹ̀yin náà ẹ wọlé ẹ wọlé ẹ sá wọlé láyọ̀ ẹ kọ́kọ́ máa dúpẹ́ pẹ́ tẹ wọlé láyọ̀ ni mo fún yín físà sùmọ́ wọ first class lẹ́yìn bàbá àtìyá wọ́n yìí náà nínà. إن الإيواء قد تضمن الدخول والزيادة بين مع ما في ذلك من الحضارة وهي التمييز بين الركاب نعم وتخصيص خدمات خدمات لكبار الشخصيات نعم وهذا ليس فيه عنصرية ولا فرق ولا عداوات بين الناس بين فإن الله قدرنا هكذا بين بلون سيدا وغان هي إسباكنا ọ̀tọ̀ọ̀tọ̀ ní á bẹ́ẹ̀ tí wọ́n lé máa dìtẹ́ wà ń bíbáyìí náà nìsí bẹ̀rẹ̀ pé àwọn àmì ò tí white cap ní ọmọ dé ẹ̀yàn tẹ́ bá ti di àgbà ẹ̀yàn dé black cap àbí ìwọ́n tó ń dé funfun lọ́wọ́ tó ń yọ dé dúdú sọ àmọ̀ pọ̀ nǹkan jù nìyẹn. ìwọ náà tí wọ́n sì pọ́n lé tó ní funfun ló dé ìwọ ló ń ta àbùkù ara rẹ̀ wọ́n kàn mọ́ lẹ́nu géètì ní gbẹ́mọ́ tẹmuhid ní jẹ́ fún nípa àtẹ́gbẹ́gbẹ́ àwọn tẹmuhid ní wọ́n bá ti pọ́n lé ìwọ náà gba àpọ́nlé wọ́n ní gbogbo nǹkan yẹn dáa lájókòó ní ìsìn àwọn olùkọ́ jókòó lórí àga mo lérò pé tí wọ́n bá nínú àga àti ilẹ̀ẹ́lẹ̀ ti jamiu àbí èwo lọ́rọ̀ ìlọ́run jù orí àga ni orí iṣẹ́ àlọ́rọ̀rùn jù ṣùgbọ́n ìwọ náà wait for your time mú ọ̀bá yàtọ̀ wọn náà bá dolùkọ́ ìwọ náà máa jókòó lórí àga báyẹn ni káwá pé bẹ́ẹ̀ náà ni pé ẹ̀yin sars mo ṣe dé báyìí wọn pé ah, kí gbogbo kí ni gbogbo eléyìí èmi nìkan náà kí n jókòó lórí àga wà á ti kí ní jẹba nígbà tẹ́ sọ̀rọ̀ ní ti ẹ̀yẹ́ máa gbé èmi tí màá sọ̀rọ̀ mo ṣe wàhálà ìjókòó ní abá sì jókòó wọn ò ní wí nǹkan kan o ṣùgbọ́n ní ti ń tọ́da ní ìsìn tọ́da ẹni tí mo sọ fún wọn ní wọn pé wọn jókòó ẹ jókòó ẹ jókòó ẹ máa gbọ́ ẹni náà ẹ máa kẹ́kọ̀ọ́ inú wọn ni a wà ṣùgbọ́n màá wá sí wàá rọ wọn mọ́ ẹ̀yìn eh, onífìlà dúdú dúdú àti fìlà funfun fún yìí mi ò gbà bọ́bá tún jẹ máa ń gbà míì táàbà tún rí gbà míì máa tún máa sọ wípé ẹ̀yẹn kù lára àgìrì bàbá kan bẹ̀rẹ̀ àyàn ìjọ wájú kù lára àgìrì kọ́ wọn kò fẹ̀yìntì àbí wọ́n yìí ṣe bẹ́ẹ̀ ni àwọn máma wò lásán bá wọn ọ̀rọ̀ ọmọ ibi tí wọ́n náà ń lọ ibi tó ń lọ nínú ilé ayé rẹ máma jẹ́ pé wọ́n á kí ń kíláàsì lásán máa kọ́ àwọn tasọ̀rọ̀fàt àwọn bá àwọn àwọn ẹgbẹ́ rẹ mi ti wọ́n rí rú ẹ̀ wọ́n kàn há sahih bukhari sahih muslim ó sì há quran náà mà ó sì ó sì dá lórí ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n kọ̀kọ́ àwọn ẹwà bíyàn ṣe máa lò kórìkọ́ ẹwà rí yẹsà ń ṣàǹṣà ń ka gbogbo ẹ fana fana fana fana ẹ bí ẹ yóò tún máa ṣiṣẹ́ ẹgọ gan tẹ máa rí pé ha ah, ah, kòránì ò jẹ́wọ́ ọgbọ́n tiẹ̀ hadith náà tún jẹ́ ọgbọ́n yìí ní tó ṣe ń ṣe ni pé ọkàn gbé sórí lásán ni kò rí practical làfi máa ń ṣe fáàrí pé àwọn tá a kíw lọ́dọ̀ wọn láwọn àfáwà lókèrè tìlé náà àgbàlagbà ní gbogbo àwọn tó kéwì ń kíw nílé ọ̀dọ́ ọ̀kan mi ń kíw nílé àwọn tó tó ẹgbẹ́ bàbá mi tó tún tó ẹni tó tún ju bàbá mi lọ àwọn mo tàn jẹ́ gbé ẹgbẹ́ ní akọ́ mi ń kíw nígbà mo tún lọ sí òkèrè náà àwọn ọ̀pẹ́ rẹ̀ kọ́ wa ń bẹ̀ náà ṣùgbọ́n mo láwọn àgbà afá àtọ̀pọ̀ bá a ṣe ń kọ́ kíw là tó ń kọ́ ìwà àti bí yẹn ti ṣe èèyàn máa kọ́ wọn sòtòrí ìdí eléyìn anábìwá yakub alayisọ́lá tàbí anábìwá yusuf alayisọ́lá tó sẹ́lám wọ́n ṣe bẹ́ẹ̀ láti sùpìnyà láàrin àwọn méje torí àkókò ọlá tí wàá ń bẹ fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ti sọ àlàyé ẹ̀fọn náà ní kuran láì mọ̀yà àyà kuran sọ́tò náà àyà seventy one ọlọ́run bá tó wà lọ́hùn bá ń lọ́kùn. bẹ́ẹ̀ náà sọ́tò làní àmọ́ àyà one sixty five ọlọ́run bá sọ pé. ọmọ ó tún wá sọ ń bò mí ó sọ ń pé Suratul Furqan àyà twenty ibẹ̀ yẹn ẹ̀bùtì ẹ̀ má bà mí tàbá ti ká àyà yẹn pọ̀ ọlọ́run sọ pé wọ́n jẹ́ àná bá bọ̀ kó ń lè bá ọ̀rọ̀ wọ́n jẹ́ àná àmìnínà ti bẹ́nu àyà yìí insha Allah àmìnínà yẹn wọ́n ní àmìnínà tí anábì yàkó anábì Yusuf sọ yẹn wọ́n ní ó ń túmọ̀ nǹkan méjì ọ̀nà méjì nígbà túmọ̀ ó ń sọ̀rọ̀ kànáánù tí wọ́n ti ń bọ̀ wípé àmìní ah, ẹ ti débi tí ìyá kànáánù ẹ ti bẹ́wù ìyá kànáánù lẹ̀ ibi tí máa pa yín bẹ̀ kọ́ pa yín mọ́ ìyà òṣì òun wàhálà òun àìríjẹ àríná tí ń dáni láàmú àti bọ́ọ̀lẹ̀ ti kànáàánù ni ọwá kù ti mísírà mídíà ti mísírà. mo ní a máa wọ̀lú lọ kò sí nǹkan tó ṣe inú ìlú mísírà yẹn ni àmì nínà yẹn ọ̀n lọ sọ́nà méjèèjì náà. Mhm. wọ́n ní bẹ́ẹ̀ pé ń bá wọ̀lú láì gbàjọba láì gbàyọ̀ǹda lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ sọ fún mi pé kò sí fọkànbalẹ̀ fún ẹ anything ló lè tẹ̀lé bí wọ́n bá jírí rẹ gbé kọ̀sẹ́ntì kòsí tí wọ́n wá ọ bí wọ́n bá mú ọ kòsí tí wọ́n kòsí ọ ní fọkànbalẹ̀ torí pé ọ wọlé pẹ̀lú ìjọba ẹni tó wọ́ pẹ̀lú ìjọba ni a máa ń pè àmín ni a máa ń pè ní àmín ọfọkànbalẹ̀ náà. àmín mhm. wọ́n ní ànábì wa Yusuf alayhi salatu wa salam nígbà tó fẹ́ káyà fún ọ pé ó dínkù ló mísírà ẹwọ mísírà. ادخلوا مصر إن شاء الله آمنين ادخلوا مصر إن شاء الله آمنين ادخلوا مصر إن شاء الله آمنين wọ́n yà nábì wa Yusuf alayhi salatu wa salam kọ́ sọ fún wa pé ẹ̀wọ̀ mísírà ámìnì náà ló lò fún ẹ̀wọ̀ mísírà lẹ́ni tó fọkàn balẹ̀ kọ̀ wá sọ fún wa pé ẹ̀wọ̀ mísírà lẹ́ni tó dolówó wọ́n pé ọmọ mísírà lẹ́ni tí ó dàbí yìí ẹwọ mísírà lẹ́ni tó jọba kọ̀sọ́bà ẹwọ mísírà lẹ́ni tó fọkànbalẹ̀ ah wọ́n yẹ ká gbéyàwó èyí sí tí Yusuf fi sẹ̀sà gbólóhùn àmì nínú tí wọ́n wà mú akílà pé ní ah, ah, ṣòwàfà àbìnìyà kọ̀sọ́bà fún àmì nínú ó fi ya pé ó ń júwe pé kínní kan bẹ lára gbólóhùn amúnú ah, tó ti gbé gbogbo nǹkan ikú tí a máa ń ṣe láyé tó ti gbé mi sínú. ó ti gbé gbogbo rẹ̀ mi. bìbáyá ni ahmed islam wà nínú wọ́n sábúrọ̀ isi alhamid ala kọ́kọ́ rẹ̀ ayé bára ní wọ́n. wọ́n ní jẹ́ máa ní kí ló lè jẹ́ kó gbélu kan jẹ́ máa lọ́mọ rí jẹ́ńbẹ̀ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ò láàbò sọ́ọ̀lọ́ bẹ̀. àwọn ni ọba ti débẹ̀ oko ilẹ̀ bẹ̀ dá ọlọ́ra ọba ti kí bọ́ọ̀lẹ̀ yóò tóbi tí ọmọ àgbàdo bẹ̀ bọ̀kú bọ̀kú báyìí tọ́ bá gbin sùn báyìí ẹnìkan ò lè dá sùn kan gbé ń bẹ̀ àgbégbin ló kọ́ tí wọ́n bá ń ṣùgbọ́n o tó bá lọ́la tó bá lọ́la àárọ̀ kọ́ máa bẹ lọ́n pọ́lọ́n ju òde lálẹ́ ni o ẹ̀sọ́ lọ́bẹ̀ mo rò wọ́n ò ní dábàá lọ́bẹ̀ wọ́n ní gbólóhùn àmì nínà wọ́n fi ya pé àgbọ́dọ̀ wọ kásífáìlì ká wo kí ni àmì nínà gan kó sínú ló fi jásí pé lọmọsán bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mo kì fún wa pé ìlú Nàìjíríà kò sílùú tó lè dàgbà tí ò bá sí àmúnú mẹ́ tí ò sí fọkànbalẹ̀ mẹ́ gbogbo àwọn èèyàn ti kókó tán Nàìjíríà ọmọ ń lù ń sá lọ ẹ wá alálejò odò àlejò tó dúró a bá ma wọn bí àwọn ọmọ China àbí àwọn kankan yẹn àwọn náà bẹ́ẹ̀ sẹ́wọ̀n wọ́n yẹn ọkàn wọn ò balẹ̀ wọ́n kàn wò yí pé wẹ́ ẹnìkan bẹ̀rẹ̀ lílé kò ló ní araba a a sọ di araba so <laughs> yorùbá ah, ẹ má ba

bí àjà mẹ́ta ni ọ̀dọ́ ni gbogbo nǹkan lọ́wọ́ wọ́n wá ń sọ fún mi bẹ́ẹ̀ pé irú eléyìí tó ní eléyìí tó kéré sí àwọn mẹ́tò ni wọ́n ní ṣùgbọ́n bí situation nàìjíríà ti ṣe ó ti ta ọ̀pọ̀lọpọ̀ ẹyọkan tó kù ti ń ṣe sọ̀rọ̀ pé ẹyọkan tó kù náà wọ́n advice ẹ̀ náà ni pé mọ̀ manage ẹ̀ ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta lọ́wọ́ tó bá gbọ́ fín báyìí hmm, ó fò lọ lù ẹ̀ ń tiẹ̀ nìyẹn ẹ wá worí èèyàn tí ó gbà ṣiṣẹ́ nígbà tó dá mẹ́rin sílẹ̀ àwọn ọlọ́yẹ̀mí ti ń ta táyà wọ́n ní táyà Michelin làwọn máa ń tà ń tà àwọn ìta àwọn táyà kúkú tẹ́yìn gbé kiri yẹn wọ́n fi mí ṣe ìrẹ́jọ́ kan báyìí <laughs> mo ní China ní táyà ṣe ah ẹ máa fi táyà táyà ní tí gbogbo ọmọ Nàìjíríà lójú rẹ̀ yẹn àwọn ń lo táyà Michelin ah wọ́n ní bọ̀rọ̀ ok wọ́n á sọ fún mi pé wọ́n á yọ bá ń Michelin wọn n jẹ́ kí ó dé ah! oṣù alákọ̀ọ́kọ́ kò ebi kọ́mpìnì ẹ̀ wà ní nàìjíríà èmi mà tẹ́lẹ̀ fìlà ní nàìjíríà aa ah, wọ́n ní kí ni mo ń sọ yìí iná ló kọ́kọ́ lé wọn náà dísù wọn kọ́kọ́ ń mánéjì àwọn ọ̀hún gbọ́ ya wọn kàn kó lọ sí ghana ghana ni a ti ń kó táyà wá sí nàìjíríà mi tẹ́lẹ̀ nígbà tí náà tí wọ́n mo ní à mo wá sọ wa mo ní ọ̀rọ̀ náà nìkan kọ́ security náà bọ́lọ̀ wà ń bẹ̀ torí pé àwọn tó ní mi ṣe ní kì í ṣe ni wọ́n wọ́n wá sí business yìí tí ó bá sì jẹ́ pé wàhálà bá ti pọ̀ jù èèyàn ó ti wọn náà mọ̀ pé bàbá rẹ̀ ńgbà tó pẹ́ lọ́wọ́ pé bàbá ẹ máa ńgbà tí ọkọ̀ àjọ ọ̀dá ẹ máa ṣe kíni ẹ máa bọ̀ wá wọn kàn máa pé bàbá èkó tó bá dé ni bàbá èkó ń bẹ nílé o bàbá Kaduna pọ̀ nínú níwò báyà àti lẹ́sọ̀ bábí bàbá <laughs> Kano <laughs> àbí bàbá Zaria bàbá Pọ́tà <laughs> ẹ̀yìn ńgbà tí ọba dùn wọn pè máa bọ̀ wálé bẹ́ẹ̀ wọ́n ní ibi tí ọba ti sí fọkànbalẹ̀ ẹ lọ́mọ pẹ̀lú náà ọmọ àtúnú ẹ̀yin eh, ọba ayé tẹ́ tún jọba kéékèèké náà tí tún ṣe àwọn ti gọ́fíńmẹ̀ntì tẹ́gbẹ́ yìí jọba ọba kìnínní náà gbogbo nǹkan tí ó mú fọkànbalẹ̀ wọ lóyún ni ẹ máa ṣe olórí ẹ̀jì ni pé ẹ fààyè gba Islam. ẹ fààyè gba Islam. tí Islam bá gbòòrò tí wọ́n ń pè ń sá ní gbogbo àdúgbò lọ́tún lọ́sì ìfọkànbalẹ̀ ọwọ́ náà lóhùn dáadáa. yóò wọ inú ìlú. tó yẹ ọba wọn bí burú bá fẹ́ wọlé gan láwọn ẹ̀mí burúkú wọ́n máa sá ní ìlú yẹn ò so kò dùn wọ́ eh, májèlé pọ̀ ń bẹ́ májà wọ̀ bẹ́ẹ̀ tó nítorí àsìkò ìhámúnù táwọn òyìn pàtàkì ọ̀nà àlọ́bà tó jẹ́ sí pé anábìwá Ibrahim alayhi salatu wassalam wọ́n ránṣẹ́ lọ bẹ̀ pọ̀ wọ́n tẹnu mọ́ pọ̀ jù kí wọ́n bá ní kíláàsì rí Maka amúnù ni Saudi Arabia tí Maka ń bẹ lábẹ́rẹ́ àṣírí ibẹ̀ ní kíni amú ìfọkànbalẹ̀ náà náà ni anábì Ibrahim fi kéde rẹ̀ nínú suratul Baqara suratul Ibrahim ayat 35 wọ́n ni wọ́n kọ́ وجنبني وبني أن نعبد الأصنام سورة البقرة بكنا آية 126 أو تصايب به وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر النبي محمد صلى الله عليه وسلم سورة الفاتح آية كن آية سورة الفاتح náà yà parí ẹ̀ ọlọ́run bá sọ pé làkàn sọ̀rọ̀ kan lọ́hùn rọ̀ṣúlá. ní ẹbí máa sọ pé mọ́jẹ̀mọ́ hajj tí wọ́n bá ní ń jà ọlọ́run mọ́jẹ̀ kíjà wà ní Saudi Arabia tí wọ́n bá ní wọ́n ń jà lọ́wọ́ wọ́n ń jà sí nǹkan kan lọ́wọ́ ń bẹ̀ tí hajj wá dé má lọ má lọ torí pé kò sí oúnjẹ pọ̀ ńbẹ tó jẹ gbogbo nǹkan kan ṣùgbọ́n tí ìbá ti ṣe amúnù mọ́ lọ tí wọ́n bá ní amúnù wà ṣùgbọ́n bóyá kìnnì kan ní òsì ó lè lọ amúnù yẹn nọ́mbà wán ọ̀bọ̀lọ̀ lọ ìlú ẹ̀yìn ló fi jẹ́ sí pé ọlọ́run gan ọ̀yọ̀ǹda rẹ̀ fáwọn nàbì kọ́kọ́ lọ náà wà mùsànnà aláwọ̀ bíi ara kùrẹ́ṣ sọ́dọ̀ kẹrin ọlọ́run fi aládìyà tó hàmà ọ̀hún. wá lè rè pé ńgbà tí anabi kọ́kọ́ wọ ìlú madina tí wọ́n kọ́kọ́ fẹ́ establish islamic country ní madina kí ni wọ́n kọ́kọ́ kéde ń jọ́nà uh, first speech anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àkọ́kọ́ tí anabi kọ́kọ́ sọ ń jọ́nà gẹ́gẹ́ bí abdullahi bin salam ti gbà wá radiyallahu ta'ala ó ní anabi sọ pé ayọ́ anas ẹ̀yin èèyàn ẹ̀yin aráàlú madina tí mo dé wá bá àfṣọ sálà number one àlàáfíà méjì máa sá àlàáfíà gbogbo nǹkan táwọn bí kalẹ̀ ẹ̀yìn àwáyé sàrán kakọ́ wàá tó yẹn mọ́ tọ́ ara ah, mi máa fáyàn ló ń jẹ àlàáfíà náà máa bá mi fọkànbalẹ̀ ní nọ́mbà wọn ẹ dá ìfọkànbalẹ̀ sílẹ̀ náà mi inú bá ń qawluhu insha Allah li tabarruk bólú insha Allah tó wà nù ayé àyẹn wọ́n fi sàbùbáríkà ni yìí ti kí bóyá wọ́n fi ṣe gbé bóyá àwọn gbé àwọn ṣàdúrà àwọn sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ tó bá fi insha Allah ẹ̀ wọn lápẹẹrẹ rẹ̀ náà ni àyà ta kàtà tó wà ní suratul Fatih yẹn kò lè látàrí kò ló ń na lè masjid al-haram. irú tọ́jọ́ náà ni ọ̀rọ̀ tá a máa ń sọ tá a bá lọ sàbẹ̀wò sàárẹ̀ gbogbo sọ wánú Sahih Muslim السلام عليكم أهل الديار من المسلمين والمؤمنين وإنا إن شاء الله بكم للاحقون إن شاء الله تمام بس أنا كان داوت يكون ولا بان قادي وإنا أواو إن شاء الله بكم لاحقون أوانا مبوا سنو ساري ṣe ń ṣàláwò bẹ̀yẹn ṣe àwọn ẹgbẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ ṣe bọ́lọ̀ ń fẹ́ lọ́wọ́ àtúmọ̀ ilé wọn confam ni inshallah bẹ̀yẹn yìí ṣe pé inshallah ti báàbù rẹ̀ ni bẹ́ẹ̀ náà tí a bá sík tá a bá rí tá a ní lábásá tọ̀húr inshallah yìí ṣe inshallah wà lábábì ha dáhùn bẹ́ẹ̀ ni pé eh, tọ̀húr wípé eh, bí a bá ti sík tó bá jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ fi fọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́ ni lábás pẹ̀lẹ́ tọ̀húr eh, eh, àfọ̀mọ́ni àìsàn jẹ́ inṣàlá kì í ṣàdúrà o information ni o àdúrà tá a máa ṣe fáláìsàn ọ̀tọ̀ ni ànábì kọ́ alélé wọn adé ibil ba'sa rabban nas washfi anta shafi la shafi illa shifaan la yughadiru saqama asallallahu alazim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ẹ̀ máa ń sìn sùmílì lábàṣà ń tọ́ ẹ̀ lábàṣà tọ̀húr inṣàlá bọ́ bá ṣe fẹ́ ń dára rẹ̀ ọ̀yà wọ́n ní o ti àmì àmì àwọn aláìmọ̀ kan lábàásà tọ́húrì inṣàlá àmín àmín onítùwílẹ̀ kejì lábàásà tọ́húrì inṣàlá àmín lábàásà tọ́húrì inṣàlá àmín bó o ṣe àmín àìsàn tó ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run fi fọ ẹ̀ṣẹ̀ mọ́ni naam bẹ́ẹ̀ ni bá ń lọ sí lọ́wọ́ a máa dá lé èèyàn wa gbọ́dọ̀ máa lo inṣàlá òun bí àdúrà o lórí abáwọn òye inṣàlá tó wà mí báyìí a sọ fún wa pé anabi yusuf alayhisalatu ń fún ní information lásán ni ìyàbọ̀lọ̀ máa lo inṣàlá wọn bí àdúrà rárá àtọ́ tó bá ilé ṣe bẹ́ẹ̀ o ti ń ṣe o ti ń fẹsẹ̀ kọ́ nínú sẹ̀ríà o sì ń rí ọlọ́run fín o sì ń pọ́ ọlọ́run ló kọ́ tí èsì tiẹ̀ subhanahu wa ta'ala òun náà ni anabi sọ nínú àdéhùn tí màmá muslim àti bukhari bukhari àti muslim gbà wá wípé. ẹnì kankan ní ọ̀pọ̀lọpọ̀ kẹ́mi tó bá wù ẹ́ sànú mi tó bá wù ẹ́ ní o wọ́n ní má fi inṣàlá ò síbi àdúrà ọlọ́run sànú rẹ inṣàlá ọgbà ọgbà àmì tó bá fi inṣàlá ò sọ pé kàkàkàkàkàkà ọlọ́run èyí sí bá ń sọ lọ́run ọmọẹ̀ntọ́ ń bá sọ̀rọ̀ ni ọlọ́run ò ní ìdíkọ́ máa fi inṣàlá ò síbẹ̀ wọ́n ní kó béèrè tó fẹ́ béèrè kòrókòró kódà má béèrè nǹkan kékeré lọ́dọ̀ ọlọ́run Mm. nǹkan tó tóbi gan yóò máa béèrè ẹni máa pé bó ṣe kíní kan fún mi bó ṣe kíní kíní àwọn èèyàn lè máa sọ bá ń fún bí torí ọlọ́run ẹbùn mi ẹ bó ṣe sí five naira fún mi èèyàn lè léhùn lọ́dọ̀ ọlọ́run wọn wíwá wọn nítorí tóbi nìkan béèrè má béèrè nǹkan kékeré o àdáàbò nìyẹn o ọlọ́run nínú ẹ̀mọ́ tó tẹ́ máa ń béèrè nǹkan tó tóbi lọ́dọ̀ rẹ̀ yóò fi lè tiẹ̀ mọ̀ pé mo ní lọ́ra dáa mo máa ń béèrè nǹkan kéékèèké ọlọ́run máa wò pé eléyìí ò ti àámọ̀ mi èmi Ghaniyun Hamid ilé wọn wò mí pé bóyá bẹ́ẹ̀ ni pé èmi miskinu ni ah inú ọlọ́run ni tó ń sọ́tọ̀ bá ń tọrọ nǹkan kéékèèké náà ilé wọn bá wọn. Ah, tọ́ àyà tó wá jọ àyà wa tèní nínú alukurani tèní àyà tá a ké lónìí ó náà ní insha Allahu amini ẹ mọ̀ àtúrà o Quran suratul Fatiha àyà twenty seven lọ́jọ́jù ṣùgbọ́n kì kọ́ parí pẹ̀lú ẹ̀ kọ́ parí pẹ̀lú àyà ọkàn bùn láàrin tùmú ńlọjọ àyà tó ní ńlọjọ jù anabi yusuf wúrẹ anabi wa muhammad alayhi salatu wa salam wọn wúrẹ fún náà wọn lè kọ́ sọ́dọ̀ kọ́ lọ́hùn rasúlá. إن شاء الله آمنين àwọn ayàtọ̀ wájọ́ lọ́wọ́ a máa fi wọ́n a máa wù lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ ní ìsìlọ́wọ́ suratul hijr àyà 82 Suratul Hijr àyà yìí títí wá sọ pé Suratul Shu'ara 146 wá sọ wípé àyà sọ báwọn tí ìsìta fi ń pè bẹ́ẹ̀ ni àti fẹ́ parí níta bá ti ń lọ àárọ̀ fírì lọ́wọ́ nìyẹn wọ́n á ti máa fi wọ́n náà ti máa fírì láàárọ̀ lọ́wọ́ afẹ́ lọ dé afẹ́ lọ sinmi nù ó ní ẹja tó ti kí sóràtù ṣúárọ̀ àyà 146 ó sọ pé èyà tó tẹ́ra gbóná sóràtù sábàáyì àyà 18 ọlọ́run sọ nípa àwọn ará rẹ̀ sọ fún wọn pé sírù fi àlàyà ìyàwó àyàmà adùnkán ọlọ́run sọ nípa àwọn èrò àlìjánà pé kàlá nígbà wọ́n sọ jẹ́ tàbí parí ẹni pé afẹ́ wọlé àlàáfíà afẹ́ wọlé ọ̀la Suratul Hijr 45 46 Hijr 45 46 sọ pé innal muttaqina fi jannatin